أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin mayawa mùsùlùmí tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáńláyé ní kíkí tó lọ́lá jùlọ ní kíkí tó rẹwà jùlọ ní kíkí tá a máa kíra wa nínú ọgbà àlìjánnà náà abẹ́lẹ́wọ̀n bàálà ọlọ́run kò ṣe wá ní ọmọ àdìjẹ́nà kọ́lọ́wọ̀n bàálà kọ́lọ́mọ́ ṣe wá lọ́mọ náà aláhùmà hàmì gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ tí ń pè wá pé kí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́ adúpẹ́ fún ọlọ́run ọba ipe ọlọ́run tó ní pé kí a dájọ́ ipe kí ọjọ́ kò adúpẹ́ fún ọlọ́run ọba náà ẹ̀ẹ́ àwọn ṣéèkì wa tí ọlọ́run sọ wípé kí aláfààní àti gbé wá sórí màhádìí wa ní ọwọ́ sáyìn Eh, ọwọ́ wọn kún díẹ̀ eh, ó ti yí wa káàkiri káàkiri a fún ọlọ́run eh, láì ní gba àkókò kù àkókò wa láì ní gba jìnnà láì ní wéèsì àkókò a kí àwọn ṣéèkì wa alimami abdulhakeem alikutubi abẹ́lẹ́wọ̀n bàlá pé kọ́lọ́n kó bá wa lọ́rẹ̀ nìyí ẹ rí i pé tọ́pìkì wa tí a gbé wá òun náà ni wípé gbogbo wa náà láti mọ tọ́pìkì ọ̀hún torí tọ́píkì ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní àwùjọ wa àkọsílẹ̀ wípé kí ni ọ̀nà àbáyọ fún àwọn tí wọ́n ń lọ lé àwọn àfo ológun kí lọ́nà àbáyọ wọn kí nìkan tó yẹ kí wọ́n máa ṣe irú àwọn ló yẹ kí wọ́n máa wò òun nìkan òun ni tọ́píkì tí a fún àwọn ṣéèkì wa ní ọ̀sán yìí alhamdulillah wípé tí ní àgbáyé nísìn tí a bá ń dárúkọ wípé alifaruk aṣíṣọ lójú rọ ẹ̀hẹ́n nínú wọn náà ni àwọn ṣéèkì wa tá a gbé wá lórí ètò yìí inú wọn náà ni wọn jẹ alihamudulilayi abẹ́lẹ́wọ̀n bá láàpẹ́ kí ọlọ́mọ wa lọ́rẹ̀ mi wọn ọlá agbára ọlọ́run ọlá tó bá fi ń jẹ ọlọ́run gbogbo àtàwọn àti wọn wọlé àwọn olórí etí àbá ń wètò lọ́rọ̀ ẹjọ́ torí ọlọ́run ẹ bá mi ṣí ẹ program sí gbogbo nú péjì tẹ bá mọ̀ ẹ bá wa ṣí ẹ dáadáa torí àágbé gbòǹgbòǹ nísìnyí a gbé fáwọn ṣéèkì wa nísìnyí láti bá wa sọ̀rọ̀ wípé kí ni ọ̀nà àbáyọ fún àwọn tí wọ́n ń lọlé àwọn àfọ ológun ẹ bá wa tẹ lọ́fà láti ẹ bá wa ṣe dáadáa abẹ́lẹ́ wọn bala eléyìí tí bá wa sọ lé nìkan ló ń jẹ́ kó ṣe wá láǹfààní ẹ̀rọ àṣà ẹ̀kọ́ àlejò wa wípé àti ẹ̀sìn ní kẹsẹ̀ dára ló àbẹ̀rẹ̀ ọ̀tá láti kọ́lẹ̀kọ́ wa fún lẹ́sàn kọ́lẹ̀kọ́ àdókè àti sọ́kọ́tọ̀ wípé ọlọ́run tó kẹsí ibi kàtà sí wa àbẹ̀rí tọwọ́ kú lóòótọ́ gbogbo ayé tí ń gbọ́ ẹ̀dá wa lórí nǹkan tí àdúrà fún abẹ́lẹ̀ ọba ọlọ́mọ ẹ̀ka wọn tí wọ́n ti ń dọ̀ ọlọ́run tó kọ́ máa gbọ́ nígbà tààmà ilé ìtọ́jú pẹ̀lú náà ọlọ́dọ̀ kò sọ́lá fún mi wàsálàmù alaykum ورحمة الله وبركاته إن الحمد لله نحمده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 المبعوث رحمة للعالمين النبي صلى الله عليه وسلم وتعالى قد يقول كما جاء كاتيانا ومبوا قال لي في صلاتنا ما بان رأيه لكيانا صحابة أتي مبوا ومبوا بطلي لنا وجشن الله محمد صلى الله عليه وسلم تتيو في نبي أجل جنب القيامة علينا كيانا صلى الله أكو من أجناس àsìkò gbogbo àsìkò tí ẹ fi sílẹ̀ jẹ́ kí ìjókòó ta wà lẹ́yìn ìkọlù bá wáyé báyìí àdúrà wọn lọ́wọ́ subhanahu wa ta'ala mo ṣàbà sẹ́yìn ní ìsìn lórí gbogbo kìtà kìra yín náà torí wàhálà lè fi látàdúró àdúgbò tẹ̀ sí wa wàhálà tó. ọmọbìnrin èyí ṣe ti àfojúdi ìṣe ṣe ti jọra ẹni lójú kì í ṣe ti gbéraga wallahi lẹ́gbẹ̀rẹ́ ìlàhú àsìkò ojoojúmọ́ ló fi ń fún sí àmọ́ abẹ́rẹ́ ọ̀wá sọ̀kánù wọn ta là fún túbọ̀ ta gbogbo àná láyé ìdílé ìlú kó mọ́ sí àti wálé ni tí ó máa wúlò fún ẹ̀sìn ọlọ́run ọba kó sì ti wá ní mọ̀fàtí àlùkọ́yè kó mọ́ sí wá ní mọ̀gàdí kọ̀ṣàr kó sí wá ní mọ̀fàtí kọ̀ṣàr kó sí wá ní mọ̀gàdí kọ̀ṣàr tó ṣe wá lọ́dún tí ó máa fi dẹ̀kun fún dáadáa ni àtàwọn àtẹ̀yìn àti gbogbo wọn lápapọ̀ kọ́lọ́mọ́sá san kálukú wa náà ní ẹ̀sán olóore. gẹ́gẹ́ bí ìjókòó yìí ẹ̀ka sì kí gbogbo jàmáà náà àwọn náà ti retí retí retí tó fẹ́ eré àtàkùn mẹ́wàá ló tó péré nù àsìkò tọ́lọ́ tún ní àwọn láǹfààní láti lè máa ṣèjókòó ẹ̀ náà ní ẹ̀ ń ṣe tẹ̀látà díẹ̀ ìbéèrè tí wàá béèrè wá ni pé kí lọ́nà àbáyọ fún àwọn tí wọ́n ń lọ sí ọ̀dọ̀ àwọn afá ológun. so kí lọ́nà àbáyọ fún mi. Bidaya kan àkọ́kọ́ ni pé mo kọ́kọ́ fẹ́ fi eh, òdodo ọ̀rọ̀ kan nílẹ̀ kí sí lòdodo ọ̀rọ̀. lọ́dọ̀ àwọn àbá ìlú ìgbẹ̀gbẹ̀ kọ́ làbúrò ní ẹlọ́sọ́dọ̀ àwọn àbá àbá mi lọ́dọ̀ àwọn àbá ọkọ̀ làbúrò ẹ̀ẹ̀kan ní pọ́blẹ́mù problem ni màrí hmm. kò tí ì kọjá yìí rẹ̀ torí pé kéèyàn bá wo ohun tó ń ṣẹlẹ̀ pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá wa pẹ̀lú táwọn afá sọ ara wọn dà ara àwọn tí ó fẹ́ mọ blame àwọn tó ń lọ́dọ̀ àwọn afá pé kí làwọn náà ń wá lọ kí lórí tó fi ń lọ́dọ̀ àwọn afá but fact ta gbọ́dọ̀ ọ̀gbọ̀n ni pé àwọn èèyàn máa lọ́dọ̀ àwọn afá hmm. ìpìlẹ̀ náà dẹ̀ ni pé kán lọ sọ́dọ̀ àwọn afá but ntọ́rọ̀ wa kù sí ni pé tán bá lọ́dọ̀ àwọn àfáà o tí náà ń bá lọ wọn. ẹlẹ́ẹ̀kejì tán bá dọ́dọ̀ àwọn àfáà báwo làwọn àfáà náà ṣe ń bá wọn lò. àwọn tó jẹ́ òdodo ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ máa gbọ́yẹ̀wò pẹ̀lú ra wa òun ni irú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ lè jẹ́ tó fẹ́ wá ṣiṣẹ́ wọn tó bá ti wá lòun ní kọ́ so tí. Eh, abáwo ní sìn nínú gbèsè ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn sàhábà ridwanullahi ta'ala alaihim ìlàmọ́sà àbáwá yọ́nú sí wọn eh, bọ́lọ́wọ́n ọba ti ti wọ́n ní oní ímánì tó àwọn náà wọ́n gbé bùkátà wọn wọ́n gbé wọ́dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam sókè yẹn wá wá gbé bùkátà wa bá nábì eh, ojúṣe ni ìyá àdèmọ́ jẹ́ kọ́ lọ́dọ̀ wa pé táwọn sàhábà bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn tó bá ń wà ní tọ́júgún àwọn ànábì ọlọ́run àwọn náà làwọn yóò máa wá bá lẹ́nu lásìkò ànábì wa muhammad sallallahu alaihi wasallam tádàwò tó kálé tó kákó bá ṣẹlẹ̀ ń wà bá ànábì wa muhammad sallallahu alaihi wasallam ilé ànábì nǹkan báyìí ń ṣẹlẹ̀ o kí lọ́nà àbáyọ lórí tí ó ń ṣẹlẹ̀ yìí ànábì ni ó wà láwọn lóye bí báyìí là ṣe tí ó bá ṣẹlẹ̀ pé nínú ìlú ẹ̀wọ̀n rojo òjò rọ̀ wọn ké gbàǹjarì wọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ibi ànábì àmọ́rúdù kìnìkà kìnìkà sí iye òun ló padà bí àdúrà kan irun kan tó ń pè ní sọlátul istisqa ẹ̀ẹ́n tá ń pè ní sọlátul istisqa ó ní irun tá a máa ń kí nígbà tá a bá rú mi lù irun wá omi ẹsẹ̀ ojú ọmọ ọ̀rọ̀ wọ́n ké gbàǹjarì wá bá ànábì sallallahu alaihi wa sallam níjọ́ kan ànábì ń bẹ alaihi wa sallam ó wá ń ṣe nígbà náà bìí ṣe kúgbà jùmọ̀ lọ́wọ́ ó wá bọ́ sásìkò ta ní òṣù mi lẹ́nìkan ti náwọ́ nù ilé anábì ìṣọ̀lá àárọ̀ sí ọlọ́lá ó jíṣẹ́ ọlọ́wà ah, wọn náà rí pé láti ibi ọjọ́ mélòó kan kò máa sómi ní inú ìlú yìí àárò mi àáròjò pò láti ṣe wọn níbẹ̀ náà lànàbíwá Muhammad sallallahu alaihi wasallam lànàbì tí wàá òkè àkùsí aṣómi ah, kẹ̀ kódà Eh, a náà wọ́n lórí nígbà ríta nẹ́bí wa ṣọlá ẹjọ́ kó bá orú ẹjọ́ kó rúgbọ́n fún kálukó tòkó bẹ́ẹ̀ kálukó tòkó ìwọ ọ adékan tòkó náà wọn náà wà mhm. sọ anábì nígbà gbogbo wọn ṣáàdé àǹkan sọ̀rọ̀ yìí anábì wa pé àfihàn mi abẹ́lọ ọba náà alánàbọ̀ Muhammad sọlá lórí nígbà tó wà bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ tẹ́wọ́ sọlọ ìkábá ilà àmọ́ náà hmm. ẹ̀rí ó bá ṣàdúrà lórí ẹ̀rí tá a bá ṣàdúrà bá ti mọ́ tẹ́wọ́ rẹ̀ bọ́ ẹ kó rí nígbà yìí láti fẹ́ ṣàdúrà ìka bá níbi tí máa lẹ́tí máa ń sìn máa ń ṣe fúgbà àdúrà tí wọ́n fẹ́ ṣàdúrà yóò mọ̀ nà ká ìka òun hmm. náà ló fi máa ló fi máa bẹ lọ́hùn ẹ̀ kátó wọn pè ní kàtà wọn yẹn ń pè bẹ́ẹ̀ ni ẹ̀ yóò máa nà bẹ́ẹ̀ hmm. yóò máa fi ṣàdúrà so anigba anabu Muhammad sallallahu alaihi wasallam ti bẹ̀rẹ̀ àdúrà yìí nù anigba tá anabi yóò fi ṣàdúrà báyìí orí Mm. àbá òjò bá ṣú òjò ṣú ti bẹ̀rẹ̀ náà nù òjò bá bẹ̀rẹ̀ ìjọ yóò dá òjò yóò dá òjò yóò òfin ìdípínlẹ̀ ìjọ náà ṣú ebi ń kejì ebi ń kẹta àfi ń karùn-ún nígbà wá tó tẹ̀lé ọkùnrin jọ́ tó lọ bójó rọ ọkùnrin ló bá tún bẹ̀rẹ̀ ah, ya Rasulullah òjò la ní òjò yìí ti ń wọlé ń da omi ya lé gbogbo nǹkan oko tá ní kójò gan wá bá tún ṣe gan àgbàrábọ̀ tí ń wọ́ gbogbo nǹkan lọ wá wá bẹ́ lọ́hun kó bá wa sí rẹ̀ kí tó bá ní bẹ́ lọ́hun ẹni bẹ̀ náà lórí mímbà dúró ànábì tó ti nàka nígbà tí ó ti ṣàjọ ọlọ́run alójò yìí ti tó àótóòtọ̀ ó tó náà nì ọlọ́run sì lórí akúmọ̀ tó òjò náà sì tó kí la fẹ́ mú bẹ̀rù ni pé ìgbàdánwò ní dénìsì tá láwọn yẹn lọ rí bá ọlọ́ba anábíwá Muhammad sọlá èyí ò ní mọ̀ já sí pé tí nǹkan bá ṣe anybody náà tó bá lọ bá àwọn àfa kìí kí kọjá yìí rẹ̀ ẹrúbìnrin kan náà kíní kan máa ń ṣe ìfi warapa gbé báyìí kó kó wólulẹ̀ kó kò níjọ bí ẹni sunkún kò níjọ kan tí ó mọ̀ dààmú ìdààmú ńlá ó wá ṣẹlẹ̀ sí lọ́dún kan ó wá wà nítòsí ànábì àlọ́rí bá ànábì ya Rasulullah á èmi e, e, e, obìnrin tẹ́ rí yìí ń máa ń ṣe níbi kí warapa mi bá gbé báyìí ń wólulẹ̀ yóò nà mí mọ́lẹ̀ ó ní wàkúntù òtàkàṣà ó ní ànábì tí kíní yìí bá gbé mi mo máa ń discover pé ìhòhò mi máa ń sílẹ̀ kí sì ni òhun gbogbo ara obìnrin látòkè délẹ̀ ìhòhun gbogbo ẹ̀ tẹnibi táwọn àfa ń fà mọ́ra wọn lẹ́nu ojú ojú àti ọ̀wọ́ lọ sọ́nà yẹn nìkan bó àbí kéèké sọ́nà yẹn sọ́nà yẹn láwí o jẹ́sẹ̀ pé sówó anú ìsìlámù kọ́ o tọ̀ ìgbẹ́ olóbìnrin wá ní ànábì tí kìíní ìbá ṣe ní atẹ́gùn àti aṣọ mi lẹ́ gbogbo bí ẹsẹ̀ mi lè sílẹ̀ àwọn ibìkan lè sílẹ̀ nu ara ìyá ànábì bá ń lọ́hùn pé kára mi ó mọ̀ mọ́ sílẹ̀ mọ́ ẹnìkan báwọn ẹni pé àdánwò kan ló gbọ́hùn náà wá bá ń bẹ́ lọ́hun àdánwò yìí kó kù lára mi nígbà náà bí wá wọ́ ọ̀rọ̀ rẹ̀ anábì ní ah sọ́ọ̀sì ní ti ń ṣe ọ̀yọ̀ ìwé mi ti padà yóò sábà bí àlùjẹ́ náà ni o ṣé ọ̀ ṣe sùúrù pẹ̀lú àdánwò tó bá òye ká ìsàn yìí máa ṣe àmọ́ àdéhùn tí ó máa bẹ̀rù yẹn ni pé ọmọ àlùjẹ́ náà wà ní ọ̀hún àbíbò ni orí ànábí jó mọ́ sí mí lọ àmọ́ nǹkan tí mo kàn fẹ́ wà bẹ́rọ̀ ni pé gbogbo ìgbà tí ò bá lè wo mọ́ sí ní kára mi mọ́ mọ́ sílẹ̀ anabi wa bàbá náà lè lórí kí là ń mú níṣẹ́ ni pé àná gbé bùkátà wa bá anabi wa muhammad sallallahu ẹni tí òrí náà wá bá anabi ìyá anabi ìmọ̀ rí náà ọ̀rí náà kẹ̀ ya wa anabi oṣù bá kí nǹkan sójú rẹ̀ ojú ó sì là yẹ káwọn mi sọ̀rọ̀ ń pariwo ayé àwọn bákanbákan hmm. ìyọ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú ìṣẹ̀ṣẹ̀ anabi wa muhammad sallallahu sáwọn yóò mọ gbé bùkátà wọn wá bẹ́ẹ̀ eléyìí tí kìnnì hmm. so gbẹ tí nǹkan bá wá ṣe bẹ́ẹ̀ tó bá yóò wá ṣàdúrà sí fún wọn yóò darí wọn sọ́dọ̀ ọlọ́run kódà níjọ́ kan níjọ́ kan lànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam bẹ̀pẹ̀ láwọn sọ̀hábà a wà lọ sójú ogun lọ́la o àrẹ́jà mọ́gún tàbẹ́ lọ lọ́la yìí ẹni tàbẹ́ gbé àsíá nì fún ẹni nì ó fẹ́ràn ọlọ́run púpọ̀ ó sì fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run púpọ̀ a ọlọ́run náà sì fẹ́ràn òun náà kódà òjíṣẹ́ ọlọ́run ọba sì fẹ́ràn òun náà àmúdọ̀láká tó gbélé ẹni òun lọ́wọ́ gbogbo àwọn sọ̀rọ̀ abájọ́ náà kálukú ti ń tọ̀ mọ́ pé e kó sì jẹ́ mi kálukú ní wo pé a ah, kó sì jẹ́ mi ní ẹni tí wọ́n wí ẹni nígbà tí yóò di àsìkò náà tá à ń sọ yìí ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó dijọ́ kejì ó bá wò yán yán yán ẹni ànábì fẹ́ gbé fún kò bá rí láàrin wọn. a ah, ee eh, rí lágbájá Ali ibn Abi Talib dà á nílò ànábì níbọ̀ rẹ̀ ló wá sọ pé akérè ah, àwọn kò wá o èéṣe tí ó wá ó kọ̀m̀pléènì pé ojú kan ojú yọ ojú yọ lẹ́nu kẹ́ ẹ̀yìn lọ rí wa ńgbà pèdè ńgbà lójú yọ lẹ́nu àwọn ẹ̀yìn ojú yọ mi ojú wa gbogbo náà ojúlọ́lá ojúlọ́ àwọn yá gbà wọ̀làṣíà ìwọ̀lọ́ rẹ̀ rí lídìí ogun ó sì lídìí ogun jọ náà ó sì mú èyàn ogun níwálé bó ti wá pọ̀ nù nínú ìgbésẹ̀ yà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kódà ẹn tó ní mírèkù àfàlùkù ayé nìkan ní sẹ́ni púpọ̀ rọ ni ìta anábì fi hùn iṣẹ́ mírèkù lọ́sì tó pọ̀ hmm. níjọ́ kan àwọn sọ̀hábà radiyallahu alaihim à ń pa ọ̀kan ní ahlus sufa àwọn yìí àwọn tálíkà ọlọ́ọ̀ ni wọn ẹ̀ẹ́ tó yẹ pé mọ́sálásí làwọn ọmọ ń gbé ń ti wọn wọn ló ń ka wọn àwọn ènìyàn ṣàbọ̀rọ̀ àwọn ènìyàn wọn lé ṣàbọ̀rọ̀ wọn sọ àwọn afá àmọ̀sọ̀rọ̀ púpọ̀ lórí o ó wá dijọ́ kẹ̀kọ́ wá sí nǹkan kò sí nǹkan lẹ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu as-sahabiyyul jalil àsìkò yìí náà ebi ń pa Abu Hurairah ẹ wá ti wá òpé bò lòun ti ṣe báyìí o ọ̀nà wo lòun ó gbé gbà ó dọ́dọ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu Abubakar ò entertain mi ẹ̀ bó ti fẹ́ mo fẹ́ ká Abubakar ìwé àtúbàtẹ̀lé mọ́ òun lọ lé gẹ́gẹ́ bí àlejò ìyá àbí táwọn bá jáde ọ̀sán sáà ni àáyá ah, ó gbóúnjẹ ọ̀sán jáde ó ṣe bẹ́ẹ̀ fáwọn bá kéré ó ṣe bẹ́ẹ̀ fún ọmọ anábùwà Muhammad sallallahu alaihi wa anábì ya abahir anábì ti mọ iṣẹ́ rẹ̀ ètùbà ọyá sàkánù bó ti tẹ̀lá anábì ni pàtó rí anábì náà bá béèrè ní ní ó jẹ́ ń bẹ́ ń lé ní oṣù jẹ́ kan lé kó sí nǹkan kan kẹ́ ah, àmọ́lágbájá gbé wàrà ìní gẹ́gẹ́ bíi pé ìjọmọ kí ó tábù rẹ̀ra jẹ́ òun ọ̀ràn nǹkan míì mọ́ kọjá kó dùkúta nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam nígbà àbúrò rẹ̀ àbúrò láàrẹ́bí àrẹ́tọ̀ lọ́rí bá ń pa àwọn alùsùfà wa ẹ̀rú gbàbú rẹ̀ra kí ní yìí tẹ́mi nìkan kan bá dáyà kọ́ gan ó ṣe é ṣe kó mọ̀ yomi ẹ̀tún wá ní lọ́rí pa àwọn alùsùfà àwọn yíwé ti gbà nẹ́bì lẹ́nu ó bá lọ lọ́rí pa àwọn alùsùfà wa nígbà tí wọ́n kó wọn dé tẹ́kún wọn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀yà máa gbé fún wọn ó ti ń gbé fún wọn náà bá mú tẹ́lẹ̀ bá mú tẹ́ ṣáàtì mẹ́wàá mẹ́wàá ni o wọ́n bá mú tán ó jáde wọ́n bá mú tán gbogbo wọn sì ti mú nígbà ìbẹ̀rẹ̀ abúlé àjọ àwọn pé a ah, eléyìí agbára ọlọ́run ọba lélẹ̀ yìí kí la fẹ́ mú ni pé káwọn àfà kan wà láwùjọ káwọn èèyàn wá ní bùkátà kan wá máa wá bá wọn nǹkan ni problem. tó hmm. káwọn èèyàn mọ̀ lọ́dọ̀ àwọn àfà nǹkan ni kí ni o so ah, ah, kábọ̀ mọ̀ bú wọn mọ́ pé kí lẹ́yìn náà wá lọ ẹ̀ hmm. èyí eh, tó jẹ́ ojúṣe náà ni pé kí ni o kan lọ bá àfà wọn tọ́ bá ẹni bá lálàkàlà pọ̀ àwọn èèyàn tó bá lálàkàlà sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hmm. wọn lọ bá ànábì ni hmm. ya ànábì mo ah, lálàá báyìí o ìtumọ̀ rẹ̀ rí ìyá ànábì mo lálàá báyìí o ìtumọ̀ wọn bá lálà ànábì ni wọn lọ rí bá wọn bá rí kan tó dẹrù bá ànábì ni wọn lọ rí bá tán bá ní bùkátà ànábì ni wọn lọ rí gbogbo tó bá ṣẹlẹ̀ sí wọn lọ́dọ̀ ànábì súnà ló fi ọ́ṣẹ́ ń gbàtà náà bí lọ tán àwọn sọ̀hábà tó ń jẹ́ àwọn kùlàfà àtàwọn àfáà náà àwọn sọ̀hábà tí kankan náà bá dé àwọn èèyàn máa wá wọn náà ni tó bá sọ̀rọ̀ ọmọ náà ni àwọn èèyàn máa wá wọn náà ni àmọ́ bò wa wà wọ́n wá ní pé níbi táwọn èèyàn wá ti wá ń kùnà ńlẹ̀ Yorùbá yìí kì í ṣe wọ́n lọ ń bá àfáà náà fi kùnà àmọ́ irú àfáà wo irú àfáà wo ló yẹ kéèyàn òun máa lọ rí bá. Hmm. ẹ jọ ẹ bá wa ṣí ẹ kí n dàtí lọ lọ ṣe iṣẹ́ gbọ́ wálé ẹ bá wa ṣe ọlọ́pàá ńlá ẹ bá wa ṣe hmm. à ń gbọ́ ní. irú àáfàá wo oníkíní ṣẹ́gun àti yanjú ẹ̀ ní ṣe pé ká lọ́dọ̀ àáfàá kún ní problem kí nǹkan rú wa lójú ká kọlu àáfàá pé ah mo mọ̀ ṣẹ̀ṣẹ̀ lálàkẹ̀ tán báyìí mọ̀ ni hmm. ah ọjà wo ta ah ọjà mi ò sì ta lẹ́nu ọjà ò táwọn irú àáfàá wo ló yẹ ká bá àáfàá ṣe ṣáájú là mọ̀ ṣe fún yàn lórí ẹ̀ èlé hmm. ni wá mọ̀ jẹ́ kí ọjà ta ìrìn àfá tí ó bá mọ̀ tó yẹ kó wò ó ṣe níbi irú bẹ̀rùn oníkíni hmm. òun ni a mọ̀ ń lọ rí bá àwọn ọ̀rọ̀ míì ń bẹ ìmọ̀ràn la níbi ẹ̀gbọ́n mi yíṣà ìmọ̀ràn hmm. tí ó pé tábà lọ́dọ̀ àfá àbáyé ó kàn rẹ̀ pé ah sí pẹ̀lú tọ́ wí ilé ìrìn báyìí ìrìn báyìí àwọn ìyá mọ́ lọ bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ràn anẹ́bí ó sì fún wọn àti ẹ̀dọ́ bá nàbí pé ah ìyá nàbí báyìí báyìí báyìí báyìí o ah kí lọ rìn gbàmímọ̀ ah ṣe báyìí ànábì sọ ṣe báyìí ìmọ̀ tó ní pé kí ni n tó ṣẹlẹ̀ ń bẹ̀rù kí ló níyì ìmọ̀ràn ni ààyè ah, ìjọba bá nàbí oní ànábì sọ̀rọ̀ ah mo sì níyàwó kan o ah ìyàwó mi o ah mi wọ́n wò ó kò fẹ́ sẹ́ni tó ti lùdì jù ẹgbẹ́ dẹ́nu àwọn èèyàn máa ń sábà sọ àwọn ọ̀rọ̀ kan létí rẹ̀ tí mi láìkí àwọn ọkùnrin ànábì fáríkà ẹ̀kọ́ lẹ́gbàá náà tẹ́lá ìmọ̀ràn tó jẹ́ ìmọ̀ràn lọ́rọ̀ rẹ̀ níbi àmọ́ ìjọ́ rí pé àfá àti wẹ́sí gbogbo tẹ bá ti gbé lọ rí bàbá ẹ̀ gbogbo ẹ̀ ni ó mọ̀ sọ pé ẹ àfi ṣe báyìí àfi jó kinní kan àfi dé kinní irú àwọn tó yẹ ká mọ̀ lọ bá kan so ibi táwọn èèyàn wa ò ti wá gẹ̀ tiẹ̀ ni gbogbo àwọn ìyá wa ẹ dákun ọ̀rọ̀ yìí bọ́lọ̀ ń ba lè ní ó dé tí ìgbọ́ wọn torí àwọn làwọn afẹ́kọ̀rọ̀ yóò dé tí ìgbọ́ wọn àwọn lọ̀rọ̀ yìí wa particularly kó tó wá wa àwọn àǹtí wa kó tó máa kan àwọn wa àwọn àbúrò wa lóbìnrin kó tó máa kan àwọn àbúrò wa lọ́kùnrin mm. tòjò àwọn tọ́rọ̀ yìí kàn jù òun làwọn obìnrin torí àwọn obìnrin náà máa ń sábà rí ibi ẹ̀rá máa wà fáta àwọn yìí lọ́wọ́ mm. àwọn ni wọ́n gbélé yìí wá pé àpòkátà mi sì rí o àfóòsì yìí mọ́ ọ lọ́wọ́ yóò sì dábarú ẹ̀ mọ́ ọ lọ́wọ́ meanwhile káwọn àfáà ó lọ báwọn èèyàn yìí Eh, àbí káwọn èèyàn yìí lọ rí bá àwọn àfà ń kọ́ ni problem ṣùgbọ́n irú àfà ò lẹ́lọ bá ibi ẹ̀rọ ẹ̀ka kọ́ ẹdúkẹ́tì àwọn èèyàn pé ta là àfà tá a máa ń lọ rí bá ká tó wá ní mọ̀ràn wù láwà fáwọn èèyàn because a gbọ́dọ̀ ká bá kàn lọ mú àwọn mọ̀ràn tá fáwọn èèyàn pọ̀ tó pé wọ́n lè mọ̀ ṣe fúnra wọn tán níjà àfà ṣùgbọ́n ọmọ ènìyàn ò lè gbélé ayé láì láàfà hmm. ọmọ ènìyàn ò lè wà nílé ayé ìgbọ́ ọ̀rọ̀ kan kàn kún ọ lẹ́mìí ó fẹ́ ní ìjẹun tó rò pé tó ń gbọ́ ọlọ́run yé ẹ tí ó gbé fitọ́ ọlọ́run gbọ́ fún yàn mọ́ràn ẹ̀rùn kí n sọ̀rọ̀ ọjà òbá ọjà òta nísìn tí àwọn ẹbá lọ bá àfà wọn lọ bá àfà nípa pé irú ọjà olóda tí èèyàn ń tà ládùúgbò nítorí ọ̀rọ̀ kò mọ̀ ń pa ẹ̀ wọ́n bìí pé kó bá wọn tún ọ̀nà tọlọ́run ṣe kọjá ò lè mọ̀ ya so àwọn expert bá bi pé ọjà olófíìtì àdúgbò yìí kí lè rí mọ̀ tà nínú bíi tàbá tarú nǹkan báyà bá ra báyìí báwo la ṣe máa ń tà tẹ̀gbọ́n tí lọ́dọ̀ àwọn táwọn bá bá now ẹni tó bá fẹ́ wá lọ́dọ̀ àwọn àfà àwọn àfà àti mùsùlùmí mọ́ nílá àfà òun náà làáfà súnà àfà kí láti àfà súnà ni òun aláyà àfà súnà ni òun pé yóò bá ti já àfà súnà hmm. eh, ẹ má ṣe kí ni ọlọ́dọ̀ rẹ̀ o bọ́ bá fọ̀rọ̀ lọ́kò ní fọ́ onímọ̀ràn jìbì tí bá ti kí ṣe àfà súnà bọ́ fọ̀rọ̀ lọ́ ọ̀ṣàgbákò bọ́ fọ̀rọ̀ lọ́ ká ní àdánwò lọ gbé wá bá ọtún ṣàgbákò tọwọ́ tọwọ́ bá gbàdánwò wá bá yóò fi kún àdánwò ẹ̀ ká ní ọwá fọ̀rọ̀ lọ́nà ni pé báyìí báyìí báyìí báyìí níbi tó ti fi lọ́hùn tó bá ilé mọ̀ látara bẹ́ẹ̀ pé tí nǹkan tún bẹ lọ́wọ́ rẹ̀ bí ó ti jẹ lára rẹ̀ oníkíni lórí jù mọ̀ta àmọ́rú àfà àti èèyàn máa ń lọ rí bá tá a máa ní láàfà oná làáfà wo àfà àsúnà ni o àfà àsúnà ni kálukú wa gbọ́dọ̀ lọ rí ní àfáà súnà tó wá bẹ́ ní òun gbò lọ ti dáfà súnà mọ̀ kìí ṣe òun gbà ohun ẹgbẹ́ kí ni ọlọ́wà àdókòrò gbà fún ẹ̀rí súnà àdọ́gbà Muhammad ọlọ́wà àṣífún àdúrà náà sí kààlẹ́ fa <laughs> so irun gbọ́kọ́ o àìmọye àwọn tán ní irùngbà bá kọ̀kọ́ irùngbà hánú ní ohun àbá akọ́kọ́ irùngbà irùngbà fèèkì lásán ni kódà kìí ṣòkò tó lóòkè kìí ṣòkò tó ṣe gíní hmm. olóòkè kìí ṣe pé èyàn agbégbà rúkì àkalẹ̀ láàbí máa fà ṣúná o hmm. but èyàn agbégbà rúkì àkalẹ̀ kò yàtọ̀ sí jálàbí tó rà máa wọn ní rúkì àkánísìn hàn yàtọ̀ sẹ́ni tí ń ṣe jálàbí tó ń jọ́ tí èyàn báyìí ló ti sọ rúkì àwọn anìkíṣẹ́ òní wọ́n ṣe kọ́ ní èmi rúkì àlè ní mọ́ ṣe so àfà ṣúná ó la àfà tó ṣe pé in tó dúó lé lórí òun ni qala Allah qala rasuluhu sahaba kí la wíjọ mọ́ qala Allahu qala rasuluhu qala sahaba àfá àtò ṣe kí gbogbo àlámọ̀rí ilé ayé rẹ̀ bí ó bá ronú báyìí ẹ́ ọlọ́run wí báyìí ẹ́ ànábì náà ṣe kí ni ó wí báyìí ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ibi tí wọ́n wò lọ yìí ah, àwọn sàábé náà wọ́n ṣe kí ni wọ́n rí báyìí àfá àsúná nù ọ̀hún irú àwọn àfá àkéèyàn gbọ́n nínú kódà àwọn ọ̀rọ̀ gbogbo mùsùlùmí pé ọgbọ́dọ̀ ní àfá ọgbọ́dọ̀ ní kí ni ọmọ ní nǹkan kan tí ó mọ̀ dàbí challenges ọwọ́ ọ̀lẹ́ ẹjọ́ lè pè pé á ah, ọ̀rọ̀ yìí ti wá fún ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí kún a ní ní ìgbé ṣàdúà ẹ̀gbọ́ ìmọ̀ràn ló kàn ṣùgbọ́n ẹni tí ó fúnni nímọ̀ràn tó yanjú òun lẹni tó tó gbọ́ ànábì yé tó gbọ́ àwọn sọ̀hábà yé ó nílẹ̀ ìmọ̀ràn rẹ̀ náà mọ̀ rìn lágbègbè tóun náà ti ké nínú àwọn ọ̀rọ̀ kan bẹ àdúà kọ́ ìmọ̀ràn ni ìmí bẹ ah, ànábì ni a máa a máa ń bọ̀ wá bí gbogbo bẹ̀rún so ibi tá a ti wà níṣì ni pé irú àfáà wo ni tọ́rọ̀ bá tiẹ̀ yíwọ́ afẹ́ lọ́dọ̀ àfáà àfáà wo la mọ́ lọ́dọ̀ rẹ̀ aláàfáà súnà bóò láti bá àfáà súnà mọ̀ kí sínú gbọ́n o kí sí sokoto ìdá àfi dá àfáà súnà kó rẹ̀ wò gbéṣẹ́ ayé pẹ̀lú ìyàwó àtọmọ tó ṣe déédéé olúwa wí báyìí ànábì wí báyìí àwọn sàhábà rí báyìí afáàsúná mi nǹkan àgbọ́yé ẹ̀sìn àkídà tí ó dì sẹ́mi ó gbọ́dọ̀ jẹ́ ti ń bẹnu àlùkùránì ìjọsìn tí ó mọ̀ bí ti náà kò ní jẹ́ ti ẹgbẹ́ àbíwá àwọn náà rò pé léyìn náà bá ti fẹ́ mọ̀ sí náà nù ìkórà kó má wòṣẹ́ níjẹ́ bá ti ń ka mọ́ lẹ́nu pé àwa náà rò pé léyìn náà dá ètò sọ fún yín pé òun náà òun tó bá kan nù ní ìwà nínú ẹ̀sìn ẹnìkan kò jẹ́ bá kankan mọ́ kọjá Al-Qur'ani adigini àti sunna àwọn sọ̀hábà kí sì lọ mú tàwọn sọ̀hábà wọ kọjá pé wọ́n ti bá ìnábì lùgbà wọ́n fi rí ìyọnu Ọlọ́run bó ti wá ṣetán fi rí ìyọnu Ọlọ́run kò kọjá Al-Qur'ani àti súnà káṣí ibi tí wọ́n níjọ́ mú tí wọ́n náà wọlé nu bí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò bá ti sọ̀rọ̀ lọ́rọ̀ tí wọ́n náà abọ́lápá ti pé à ń tó fi lè mú wọn gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́ náà látàyé ẹni mọ̀nà ló yẹ ká ṣe kí ni alukọ́rì sì rẹ́kọ́mẹ́ndì wọn fún wa alukọ́rì nígbà tó lọ wọn sọ̀rọ̀ gba àwọn yẹ̀wúdí àti nà sọ̀rọ̀ ń bẹ́nu sọ́rọ̀ tó bá kọ́rọ̀ ó bá nífẹ̀ẹ́ in amanu bimithili ma amantum bihi fákọ̀dẹ̀ ìtàdà kádìrú yí máa ń nìjẹ́ yìí ní yìí ní gbogbo èèyàn bá ní ní àrùn bá ti mọ̀nà ẹ tó wọ̀ sí pé ẹni tí èèyàn máa ń wò kọ́ sí ni kí ni òun làwọn náà pẹ̀lú eléyìí ló fi jẹ́ sí pé àáfàá súnà là á máa ń fọ̀rọ̀ lọ tẹ́lí bẹ́ẹ̀ pẹ̀lú táwọn ọ̀rá ń mú oko táwọn lọ yìí náà one way or the other àti establish a fact ìbéèrè wa náà ìpè kí ní ọ̀nà àbáyọ fún àwọn tí wọ́n ń lọ́dọ̀ àfa olóògùn ọ̀nà àbáyọ àkọ́kọ́ ni pé kọ́kọ́ mọrú àfa àwo ní kí ni wọ́n mọ̀ lọ́dọ̀ rẹ̀ o ẹrú hmm, àfáà o àfáà tó bá ti dọ́dọ̀ rẹ̀ tí ń bá ti ń jẹ pé ńgbà ó wá kó bùkátà rẹ̀ kalẹ̀ ó wá gbé ọpọ́n yẹ̀pẹ̀ jáde alágbàkò ni o hmm. kí la pé alágbà ọlọ́mọdé aṣọ àgbákò ẹ̀kádùn àtọmọdé nu ọlọ́mọdé aṣọ orí ibú àfáà tó ńgbà ó wá gbé bùkọ́ wá kó gbogbo tí ń ṣe kalẹ̀ ó wá gbé ọpọ́n yẹ̀pẹ̀ hmm. àbó gbé fá On sẹ́fà níṣẹ́ o àwọn tó pera wọn láàfà àbó gbé fá jáde àbó gbé gíláàsì jáde oníhùn lòún mọ̀ wò kódà tó bá gbé kùránì jáde tó ní kùránì òun fẹ́ fi wo ohun tí ń ṣe ọ́ aláìkì ìṣàfà àti ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀nà àbáyọ àkọ́kọ́ nù amáfà tó nígbà tó dọ́dọ̀ rẹ̀ ó kọ́ wọ ọ̀rọ̀ wò wa ah, lọ́dún náà wà ní ah, àfà ah, ìní kan bùkátà pọ̀ ah, ọjà òdà ilé òun lákòójọ tó ń bá ti kó bójú ayé owó máa ń tán náà ni bóòwò bó ti ń ṣẹlẹ̀ ọjà wo lẹ̀ ń ta ìrìnà tí n tó sàlò ń tanjọ́ náà àbúrò lẹ ti bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ọkọ̀ òun twenty thousand naira ló kó fóun ó ti tó oṣù mélòó nígbà tí ó mọ̀ sí i ti lọ bí oṣù mẹ́rin ètò twenty thousand òun kàn ní pé gbàtà fi di bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí nísìnyí òun kàn rówó yẹn kójọ mọ́ ni gbogbo ọjà sì ti tán ẹ má bínú ọjà wúlẹ̀ lẹ́ǹta nígbà tó sọ́n tó lóun tà á tọ̀ ń tẹ́lẹ̀ ń tà yìí èrè ló ta gbogbo ẹ̀tàn àkéṣe kó one thousand naira láàrin ọjọ́ mélòó one thousand naira èyí sí bí one thousand tọ̀bọ̀ á nìkan ṣé níjọ́ tẹ bá ti fi ń pawó ìṣe ẹ̀yìn mọ́ nẹ́ńbẹ̀ ó ní àfà òun náà làá mọ̀ fi dọ́gbọ́n orí bá lé wa bá ti lọ láàárọ̀ nìkan oúnjẹ àárọ̀ nìkan náà máa fún wa inú owó yẹn náà láti manage jẹ lọ́sàn inú yẹn náà láti manage jẹ ní alẹ́ kódà èmi náà sì ṣojúra mi lọ gàrí náà lèmi àtàwọn mọ́ mu àríra ṣúgà sí àtúnwá rẹ pàdé ẹ̀pà fífi náírà ẹ sí etí ẹ̀ kẹ̀ ń àtọ̀sán àtàlẹ́ mọ̀ fi máa ní àbá ṣe ogun táà nọ́mbẹ̀ lójúmọ́ lè mọ́ five hundred naira lọ ẹ ná five hundred naira lójúmọ́ níbẹ̀ ẹ̀wọ̀n tẹ̀ sọ dáadáa o ẹ sì jèrè one thousand naira láàrin ọjọ́ mẹ́wàá ìtàn mo ti ń gbàgbé rẹ̀ ni mo ti rántí ẹ̀ mo ti sọ yìí o tọ ẹ wá jẹ́ àwòjọ mọ́ wọn ná five hundred naira lẹ́nu ó ná five hundred naira ó dèrò báwọn one thousand one thousand tí ó jèrè láàrin ọjọ́ mẹ́wàá ó ti ná tán láàrin ọjọ́ méjì ẹgbẹ́ kó tó lo ọjọ́ mẹ́wàá pé ó ti ná ló báwọn ó ti ná five thousand naira automatically four thousand ti dínkù nínú inú ojú owó ẹ̀dàkùn ìgbà tí ó bá fi wá ná fún twenty days eight thousand ó ṣe kí ni ó ti bó ti dínkù ìgbà tí ó bá fi ná fún thirty days automatically twelve thousand ó ṣe kí ni ó ti dínkù ṣẹ́yìn ìgbà mo bẹ̀rẹ̀ analysis yìí ah ó ní àfáà ẹ̀yìn lákòjọkọ́ hmm. owó yìí ni ò tówó mo ní bó ti ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ gan-an lẹ́yìn náà ti di fún ara yìí. òun ṣe bá gbà náà ni wọ́n hmm. ṣe bí ayé ní ṣe òun òun ṣe kìíní kan ní ṣe ṣé àwọn èlò míì wà bẹ́ẹ̀ tí ó bá gbé bùkátà dé ó lè lóbi lọ pé ah, òun àtọkọ òun ìjáde lójoojúmọ́ ó lè dún òun àtọkọ rẹ̀ òun kìíní kan náà tí ìjọ understand ara wọn bóyá kankan kan bẹ̀rẹ̀ pé wọ́n kàn ní kí bóyá kọ́kọ́ kan mọ́ bójú kò mẹ́ àbíyàwó tí wọ́n pé nǹkan tó kàn níbi inú níbi tán bá ti rá àfá àgìdì lọ rí bá òun kàn sọ́dá fẹ́ níwà fi máa jẹ ni so ọ̀nà àbáyọ àkọ́kọ́ nù irú àfá àwo oníkíni láàmà lọ rí bá àfá àtà bá dọ́dọ̀ ẹ̀ nígbà tẹ́ bá dé wá ní ah ìmọ̀ràn yín ni ẹ ṣe báyìí ẹ ṣe báyìí kódà ọ̀rọ̀ mi ń bẹ wá sílẹ̀ àti fẹ́ ni tó bá gbọ́rọ̀ rẹ̀ dé ààrọ̀ tó ṣe yìn wá ó lè mọ́ ń ké ó lè mọ́ níbi kankan kò níbi àṣejẹ kò níbi gbẹ́rẹ́ ó lè jẹ́ tó nídìí ni kò nídìí ẹ̀yọ́nú àgbà bóyá tó nídìí ni kájẹ́ ká yà kùrá nìkan yé ayà ti gbẹ̀rún kùrá chapter two ayà one fifty five kó tọ́lọ́ Allah subhanahu wa ta'ala sọ pé walanabluwannakum bi shay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi was samarati wa bashiri sabirin ẹlòmí ìbẹ̀ tó wá gbé bùkátà rẹ̀ dé ayà yìí la nídìí láti ké fún àdánwò lélẹ́yìí ṣùgbọ́n ìfẹ́sọ ìmùsùlùmí máa sọ ọ̀nà àjẹ ọ̀nà mú táwọn àfáà sọra wọn di hmm. òun náà bìlíf pé gbogbo tí bá ti ń jàdánwò gbọdọ̀ ní solution hmm. lọ́dọ̀ àwọn irresponsible hmm. ẹgbẹ́ àwọn nàṣàrà àwọn náà máa ń pariwo gbé àdánwò rẹ wá àwọn yìí kékeré jùmọ̀ nù gbogbo àwọn gbà pé gbogbo tí wọ́n fi hàn láyé ìgbà yìí ayé ni ìròrí ò ti ń wọ̀dọ̀ mùsùlùmí náà so nǹkan ó ṣẹlẹ̀ ń gbà míì wá sí tó yẹ ká ṣe fẹ́mi ò ní ni pé á ah, pẹ̀lú tó ṣe yíyí o àdánwò rẹ o àdánwò ni ẹ̀kan lọ́rin yọnu sí pé bọ́lọ̀ ti kọ́ kí la wá ṣe sí ẹ̀mọ̀ bẹ̀ àmọ́ o àìsàn ẹ̀bẹ̀ náà foríjì ẹ̀bẹ̀ lọ́hùn gbá ẹ̀bẹ̀ àmọ́ ìfi ń ṣe yíyí o àdánwò ni because àyà yẹn tẹ́rí àyà òun gbogbo mùsùlùmí tó bá gbọ́ àgbọ́yé rẹ̀ tádánwò bá tí ì bá ó gbọ́dọ̀ máa retí tiẹ̀ hmm ẹ̀gbọ́ àdánwò tí ìbá ó gbọ́dọ̀ mọ́ retí ti ẹ̀ ṣúndọ́ tí ti ẹ bá dé àyànukú ọkọ̀ rántí agbàtọ́lọ̀ bá lè lámọ́lẹ̀ pé wá lànà bèlú wá nàkan nínú kí wáwù tó bẹ̀rẹ̀ rẹ̀ wáwù lè tìdá tí wáwù lè tìdá ìbá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹnu pó lé bí ọ̀rọ̀ ó ti nítumọ̀ ọ̀rọ̀ ti kúrò lọ́rọ̀ tákàn ọ̀rá fojú kékeré wò mo rò ọ̀rọ̀ náà lónù tó wá gbẹ̀yìn bí wà lánà lòlù wá náà lónù tàkìrì tó lọ́nà jáde lónù tàkìrì fẹ̀kílà ìrìnrìn àtú ọlọ́run kan gbọ̀rọ̀ ń pa ni pé dájú dájú verily àdánwò àádánwò ẹ̀dá kùn gbọ́nà bá lè sọrú yìí fún wa àdánwò wá dé pé ọmọ ló wá kú pé ọkọ̀ ló dànù pé aṣọ́bù ló jóná ẹ̀ṣẹ̀ òun ìyí òun wá ṣẹlẹ̀ ọwá lọ́dọ̀ àfà pé ah, àfà ọmọ mi méjì ló bò sẹ́lẹ̀ kú lọ́dún ni ẹ dáhùn kí ló yẹ káfa òkọ̀kọ̀ kí tó bá yẹ kẹ́ títẹ̀lé kọ́lá láwù kọ́lá rọ̀ sóhun tábìlẹ̀ tán yóò kàn ní á sẹ́rí Olúwa sọ fún wa pé wala nabluwannakum bishay'in min al-khawfi wal-ju'i wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarati wa bashiri sabirin. àwọn tó wáyé ní ọlọ́run ìṣe báhùn ní ọlọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa ṣe jù bẹ́ẹ̀ lọ so ló jẹ́ sí pé in tó bá dé ṣẹlẹ̀ báyìí ẹ̀ àfá àtàfẹ́ lọ bá òun ló tóbi jù ní ọgbọ́rọ̀ yóò alẹ́ ní wíòdó ní gbé jíní kan ní kọ́lọ̀wẹ̀ ẹni gbogbo bẹ̀rẹ̀ àmbọ̀ ẹbẹ̀ o ogun àbáàdí àwọn ìwé odò ní à ń sígbé <laughs> tí wọn lójú ara ní àwọn àgbákò tán ṣe fún wọn gbájísọ́bẹ̀ ọ̀nà pé àgbákò wo ní bá àwọn èèyàn bí wọn wá máa fà àtúnyẹ kan lọ bá nígbà tó bá sàlàyé ọ̀nà àbáyọ fún wọn tán àgbákò wo ní wá ń ṣẹlẹ̀ sí wọn látara ìlọ bá àfà àti ó kan lọ bá àmọ́ importance pé irú àfà wo la mọ́ lọ bá láti àdírẹ́sì báyìí àìmàfà tá a lọ bá ní gbogbo tẹ́rí tí ń ṣẹlẹ̀ wọn wọ́n wá sàṣìjẹ́ fún wọ́n wá sí gbẹ́rẹ́ fún lójú ara wọ́n á ní mọ́ lọ́wẹ̀ lódò wọ́n fi ń bá yàwó yàwó sùn wọ́n fi ń gbà yàwó yàwó ara àgbákò tí ń ṣẹlẹ̀ ń bẹ̀rù àwọn jìbìtì àbá yóò sì gbà yàwó yàwó tí ń bẹ́ńlẹ̀ ọkọ̀ báyìí yóò sì òun wá dán kí ní lọ́dọ̀ rẹ ní o yóò sì gbá kò ní ọkọ tiẹ̀ òun ó sì gbálé fún yóò sì gbélé yóò sì sọ́dí ìyàwó tiẹ̀ kódà yìí òun lè ṣe ó lè ṣe wúṣẹ̀ lóyún lọ́dọ̀ ọkọ rẹ̀ òun sì gbóyún olóyún yóò sì tọ́ ó sì bímọ yóò sì kọmọ kọmọ tiẹ̀ irú ọmọ náà wà dàgbà ìwà àmọ̀dánlérú ẹ̀ ní mọbi tọ́rọ̀ rẹ ti wọ́ wa níbo là ń lọ òní pé káwọn èèyàn mọ̀rú àfáà ibẹ̀ yẹn wà very very important gbogbo àfáà tó bá ti lọ bá fẹ́ kọ́ àdánwò síwájú rẹ̀ tí ò kọ́kọ́ dá yí para àpọ́dọ̀ ọlọ́run ló ti wá hmm. àdúrà alágbàkọ́ àfáà ni mẹ́tọ́dọ̀ rú ẹ̀ mọ́ níbi irú àwọn àfáà tó wá dé àwọn àfáà ológun yìí ìmí tó ń bá tún yóò ṣe bóun bẹ̀rẹ̀ ọlọ́lá ni ni o báwọn ẹ̀ bá dé tán kọ́ àdánwò wọn kalẹ̀ báyìí báyìí báyìí yóò wá ní àkọ́kọ́ kábíyà tó máa sọ pẹ̀lú o àmọ́ tẹ́ lè lo nǹkan dúdú hmm. tẹ́ ẹ̀ bá lè lo nǹkan dúdú àdúrà wà àdúrà òun ó jẹ́ kó pẹ́ nǹkan dúdú ó jẹ́ kí ìyá oyè mú kan mi méjèèjì ẹ dákun ẹni àdánwò bá tí ń wọ́n náà báyọ ọwá ní kan solution tí ó pẹ́ ìkan solution tí ó yà ẹ dákun èwo ni òmùnú méjèèjì ìyí tó yá ní òmùn náà tó bá ìjì mú ìdí òyà wọn ti ní kó fi tọ́ lọ́run lẹ́nu ọwá ní kó wá mú nǹkan kó wá bẹ́ṣù múlẹ̀ hmm. tó bá èèyàn bá ti lọ́dọ̀ọ́rú àwọn àfáà bẹ́ẹ̀ àwọn alágbàkó àfáà táwọn inú gbogbo orúwọ ẹ̀yin ìyá wa eh, ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn o ẹ̀yin àǹtí wa eh, ẹ̀yin ló kàn o lórí pé àwọn tán rí mú jù náà nù ṣẹ́sìrí tó jẹ́ kán máa ríwọ àwọn ìyá wa àwọn àǹtí wa àwọn àbúrò wa lóbìnrin mú o náà ni pé tẹ bá wo ìran àwọn táwọn wí àdánwò mẹ́ta kan máa ń múmú láyà wọn tọ́rọ̀ bá dọ̀rọ̀ ọkọ ọ̀rọ̀ kan wọn máa ń múmú ní àyà wọn bọ́rọ̀ bá dọ̀rọ̀ ọmọ ah, kò sí tóbìnrin ò lè ṣe lórí ọmọ ọ̀rọ̀ ọmọ náà ìmọ̀ mú ní àyà wọn ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó lọ̀rọ̀ ọjà wọn tán bá ń tà ọjà tán bá ń tà tí ó náà mọ́ mú ní tọ́jú ò bá lọ déédéé wọn gbàgbé wọlé sáwọn obìnrin lára ló jẹ́ pé àwọn la nílò láti bá sọ̀rọ̀ jù ogun ẹ̀yìn ìyá wa bẹ́ẹ̀ ẹ mọ̀rú àfa àtẹ lórí bá a tọ́ ẹ wá fẹ́ lọ́dọọdọ àwọn àfààní mọ́ kí lọ́nà àbáyọ ọ̀kan ní dáṣọ yìí ẹ máa fà ó wá ní pé ẹ̀yin náà fún ara yín ẹ lọ rí tún yín máa nì í ṣe ìgbàgbọ́ òò hmm. àkọ́kọ́ nu abíkálẹ́lẹ̀ kejì hmm. lẹ́yìn tẹ́ bá ti mọrú àfa àtẹ́fẹ́ tẹ̀lé ìmánì ti yín náà ẹ̀yin ìyá wa ẹ lọ rí tún ṣe ẹ̀yin àǹtí wa ẹ lọ rí tún ṣe fẹ́ mọ̀ nígbà fi ní ìmánì náà hmm. bá ṣe ní kán mọ̀ àfa àsúnà yìí tó bá lọ́dọ̀ àfa àsúnà léèyàn bá kó àlábulẹ̀ nísìnyí òun lálàá yé ìkíní kan wá bẹ́ẹ̀ ṣe gbá òun wá rẹ́jẹ̀ òun rí kótó yé tó bá sọ gbogbo ẹ̀ kalẹ̀ tó bá ipá àfáàsù náà ní lóòótọ́ aláàbú ànábì ti ní tó rẹkọmẹ́ndì fún wa gbogbo tá a ṣe kò náà kò náà lásìkò tó pọ̀ àdúrà náà ni gbogbo tá a ṣe nígbà ànábì wa rẹkọmẹ́ndì táfà àṣù náà yẹn bá já àfà náà lóòótọ́ rẹkọmẹ́ndéṣà ànábì lòun lòun rẹkọmẹ́ndì ó ṣe ń gbọ́ mi yí báyìí tó bá wá rẹkọmẹ́ndì recommendation nẹ́bí ẹni afẹ́ wí fún kọ́ sẹ́mọ́nì rẹ̀ ó gbé torí bí táwọn ìyá wa àtàwọn àǹtí wa tán tọ́nà ọ̀nà ti ṣe mọ́ wọn tán fi ń kó sọ́wọ́ àwọn àfáà bú yìí ó ní pé wọ́n ní ímọ́nì lórí tó tó àdọ̀dọ̀ ọlọ́run wá ní ẹ̀kọ́ bá ládẹ́wò kan lórí bá ní pé ah, lọ́ka kùrù sí yìí ẹ̀gbọ́n tí mo ní ẹ̀gbọ́n tí mo ló ṣe mí ni ẹ ní mọ́ ká ṣe kò sí ilé yìí la ilaha illallah níta wínú níjẹ́ ìwà mọ̀ pé nǹkan ṣàwọn èèyàn wa pé ìmọ̀ ní sọnù ló àwọn àfáà náà ló fa o náà jẹ́ mọ̀ pàtàkì ẹ o níjẹ́ ìmọ̀ ni pé kùrìsí yòó ẹ̀yẹ wá pè lọ́fọ̀ fún wọn hmm. ẹ pè ní kí o ọ̀fọ̀ kẹwa ni a n tó ṣe yìí ọ̀fọ̀ kan bẹ o hmm. ọ̀fọ̀ ni bẹ́ẹ̀ bá ilé wí hmm. bẹ́ẹ̀ bá ilé gbogbo oníṣẹ́ yìí ni ó lọ kẹwa ni ah Allahu la ilaha illa huwa ah, adẹ́dá olùjọ́sìn fún tí ò sólùjọ́sìn fún mi àfọ̀hún nìkan àfọ̀hún nìkan tẹ̀lẹ́pẹ́ tí wíwá yóò yẹ́ àfọ̀hún nìkan yóò wá máa ń bú lẹ́mìí rẹ̀ sẹ́ni tó ṣe ni pé in tó nígbàgbọ́ sílẹ̀ bọ́ọ̀lẹ̀ Yorùbá yíò lẹ́lòmí ní oṣù gbọ́ inú fún ọ̀nà ẹ̀kọ́ bísí láì dípò ọ̀fọ̀ tó ló gbà pé òkè èyí táwọn fi gẹ ẹni káwọn wá gbé bísí láì nílé wọn lòun ẹ kọ̀ǹdẹ́mù ọ̀fọ̀ nì fún wọn hmm. yányá ẹ bá kọ̀ǹdẹ́mù ẹ̀ yányá ó yẹ wá gbé tọ́lọ́run lé wọn lọ́wọ́ hmm. ẹ jẹ́ kán mọ pàtàkì tọ́lọ́run irú bẹ́ẹ̀ ti jẹ́ kí ọ̀fọ̀ tóbi lẹ́mi wọn hmm. tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá lè yí kùrù sí yù sọ́fọ̀ tí ó wà tóbi lẹ́mi wọn ẹ wá jẹ́ mọ̀ pé ọ̀fọ̀ yẹn ò wá já mọ̀ nǹkan in tó já mọ̀ nǹkan ó ní kí ni. wọn làwọn ayé àtọ̀rọ̀ kòrò sí i wọn ni kúlà ọdún birabil falak wọn ni kúlà ọdún birabil nas wọn ni kúlà wallahu ahad kẹ́ wá polówó tọ́ lọ́n fún wọn. ìmọ̀ ní kí sọnù lára àwọn ìyá wa àtàwọn bàbá wa àwọn olówó àdàrúmọ lọ àwọn àfáà náà ni àwọn náà ni tẹ́mọ̀dí nígbà àwọn àfáà bá ti sọ pé ẹgbẹ̀rún yaasin kò rán gírì wa ẹgbẹ̀rún overdose yìí ẹgbẹ̀rún yasin hmm. ah, ẹ̀dàkùn kí wọ́n ní ẹgbẹ̀rún parasitamọ́ tábílẹ̀tì eh, kí wọ́n ní ẹgbẹ̀rún rẹ̀ kò ràn orí bífọ́ irú orí bífọ́ wà nù kó wá mú orí bí sáṣẹ̀tì kan mélòó ní bẹ̀rẹ̀ sáṣẹ̀tì kan ìjẹ́ kò bẹ́ẹ̀ tó bí mélòó 12 ní mẹ́mẹ́ eh, kó wá mú 12 kó wá bẹ́ẹ̀ lò lórí orí tí ń fọ́lẹ̀ kan náà ó lọ bá dóṣì àbúrò ìdó bá dóṣì tó bá ẹgbẹ̀rún yasin ti pọ̀ jù fún gírí Aya kan nù gbóló nǹkan nínú yàásín owó ẹgbẹ̀rún òjìlì nítorí ẹ̀ká àfáà polówó nù àmọ́ àfáà pé táwọn bá ti ń polówó yìí o n táwọn yóò kàn fẹ́ níbi ní kankan mọ yàásín ká ṣe wá sọ pé yàásín owó ẹgbẹ̀rún gìrì àwọn táwọn bá ti wá mọ yàásín ká wọn ní wá sọ́dọ̀ àwọn ọmọ áyà bá yàásín nìjẹ́ mọ́ lọ́wọ́ ní táwọn mọ̀ pé lè fẹ́ difficult fáwọn èèyàn ní wọ́n polówó fún wọn áyà tó lè kùrù sí yìí nìkan sí ilé ẹgbọ́n tó ànábì sọ ń parẹ́ ni àníbí yẹn bá ilé ké láàárọ̀ àárọ̀ ni o kílé ọjọ́ náà fi ṣú àṣàṣì ìyúnjẹ́bẹ̀ back to sender àmọ́ àwọn àfà táwọn èèyàn bá lọ sọ́dọ̀ wọn wọ́n bá ti wá gbàdánwò nìdí wọn ní introduce yàtún wọn ní introduce ayatollah kòrìṣì wọn ní introduce kúrò àwọn olùbàbí falak wọn ní introduce kúrò àwọn olùbàbí náà kódà àwọn gbogbo àyà kòrá ní kò sí tàlẹ́ gidi ẹni àyà tí èèyàn bá mọ̀ ẹ wò muhammadan tẹ́lá bó ti wá bó ti wá mọ́ kò sí tàlẹ́ gidi wò àmáwọn àfọwò ní fẹ́ polówó yíò fáwọn èèyàn torí tán bá polówó ẹ̀ fáwọn èèyàn ọjà ó bàjẹ́ ìyí òun náà ṣe ń bá kiri òun lè jẹ́ mọ́ wọn lọ́wọ́ bí ẹ̀ka bá wá dé nísìn èyí tó wọ́n wá sọ fún pé máa ka kùrù sí wọn wá lè lọ wá ẹ máa wo bí táwọn èèyàn ṣe pé ìmánì ni o ìmánì ló sọnù o ó lè lọ mú èédú kó sì lọ èédú lásán tó bá lọ èédú tó lọ tó kúnná dáadáa ó lè wá bí atagógún sí kó lè máa ta yẹ́rí yẹ́rí tó bá wọ́n fi ata gbogbo díẹ̀ sí tó mọ́ ta yẹ́rìyẹ́rì ẹwà ti kàrámọ̀ ẹ̀ tó kàn gbé fún ni pé ẹ̀kọ́ ni ẹ máa fi fọ́ọ̀mù òun sì ni ẹ kọ́kọ́ máa mu láàárọ̀ láàárọ̀ kí ẹ bá ti jí báyìí kẹ́ tó fi ìjẹ́kẹ́sẹ́ òun ni ẹ kọ́kọ́ mu dẹ́ńkẹ́dẹ̀ tó sùn lálẹ́ òun náà ni ẹ ó tún wá jí láàárọ̀ òun náà ló tún wọ́n kọ́ mu kò ní rántí àlá tó bá lágan mọ́ èyí tó fi gbé yìí lè lọ́wọ́ ìmánì yóò fi wá gbà á kí ló dé tẹ́ ẹ polówó oru ìmánì tẹ́ gbé sílẹ̀ ẹ polówó ẹ̀ fáwọn èèyàn bí tọ́lọ́n náà ìwádìí àwọn ni o àwọn àgbẹ̀ ni kò ní wọlé tí ò bá tí ì mú sápá báyọ̀ kan ní ní balẹ̀ ẹ̀yẹ́ sọ múlẹ̀ pé kakùrù sí ìwò méje ìkankan òṣè ní ṣe ìrọ̀rùn torí pé imani tó ní níbi tó so má pa kò ní níbi ayatu alìkòrìsì so nínú ọ̀nà àbáyọ nù ẹlẹ́ ọ̀nà àbáyọ wà kejì nù ó ní pé imani ti sọnù lára kí ni lára àwọn imani yàrá wà nẹ́bí ọlọ́wà lò ó dẹ̀ wà Ibrahim alayhi salatu wa salam ẹwọ tó ṣẹlẹ̀ sáà nẹ́bí Ibrahim alayhi salatu wa

ìfi ń pè ọlọ́run ẹ̀dàkùn ó wá bọ́lọ́wọ́ bá rẹ̀ ń bẹ̀ àbí òbá ń bẹ̀ lóòótọ́ láti sẹ́mọ̀ ni kúlnà yà kú ní bárùdà wàsàlámàn àlà Ibrahim ó yá ìrẹ́ náà máa tutù tutù tó tún wá tutù pé tó wá tutù sìn torí pé tó bá ìtọ́nà bá kàn lọ bẹ́ẹ̀ tí yìnyín ni ọlọ́dún wa irú tutù tá a fẹ́ ń yan wàsàlámàn àlà ẹwọ́rù yìí máa nìyẹn anábìwá Yunusa alayhi salatu wassalam níjọ́ tọrọ ọ̀sẹ̀ rẹ̀ bójúṣẹ́ rẹ̀ tó bára rẹ̀ nú ẹja ẹ̀dàkùn kí ní ń pariwo subhanaka inni kuntu minaz zalimin gbọ́nà òfin wínà nù pẹ̀lú ìmánì ó bọ́ bẹ́ àbí ó bọ́ bẹ́ ó àwọn mọ̀wákìbì táà yìí àwọn tó pariwo ogun ìníkan àwọn ní ájò yìí wọ́n à lógún tó lè ṣerú ẹ̀ oògùn tẹ́yẹ̀ lè fi wọ náà kí ló sì máa di tútù ah, wọ́n ní èyí tó bá sì mọ̀ pé òun tó bẹ̀ nu gbangbara wá mọ̀ tó bẹ̀ bọ́ta àwọn dáná kọ́ wá sọ bẹ́ẹ̀ pé a èmi àfáà sí nìkan gìnì kan lálùjẹ̀nu wọ́n ní ẹnìkan sọ pé òun ọ̀rọ̀ táwọn bá dáná bọ́ta àwọn wa jọ́dọ̀ wá pé ò sàárẹ̀ o iná òkè yá pé iná ọ̀kan ní jọ́ o sọ pé méjì ló tẹ̀lé ibi tàná bí Ibrahim hmm. iná òjò hmm. iná nù ti wá padà di ẹ́ condition àbá ó wá tutù sí inú bí táwọn Ibrahim wá ó tutù níbi táwà yìí lọ kò sí yéṣin yáyìn fáànù látàn adábí Ibrahim aléṣọ́látò sọ́lá inú náwà di air condition kí ló lò agbára ọlọ́run ọba ni bọ̀ imani ló fi lò tó ogun tàà fi imani lò táwọn èèyàn náà já hàmẹ́ àwọn àfọ́ ìmọ̀ fògùn ló rọ́sìn pariwo ògùn káàkiri tí àbí wọn gbọ́ balógun àwọn ilé tèkété tó nígbà náà ẹ wá ní ká mọ̀ gbára lọ́lọ́run ara ọlọ́run wo ọlọ́run jẹ́ kí mi bá wọn gbára lọ́lọ́run ogun èmi ò mọ̀ tààrà ibi tí ara mi gbọ́ ṣùrá ló ti ṣe alágbàkú ọmọ àwọn yìí ọ̀sẹ̀ èké nǹkan wá mọ̀ fi yóò ṣe fáàrí pò ní ìlìsánù wàìzínà àbí kìnnìkan wàìzínà èèyàn wí àgbákú ọ̀rọ̀ báwọn ẹ̀ kó gbogbo ojú agbóró kó ti mà àgbákú ọ̀rọ̀ tó ń sọ nígbà tó tún wá pẹ̀lú àwọn ànábì ọlọ́run gbọ́n òdó tó ọlọ́run ẹ̀dàkùn ànábì Ibrahim tó wá wọnú náà ni tó sì jáde pẹ̀lú ayọ̀ àtàláfíà kí náà bí ń tutù kí ló lò hmm, tí ẹ̀pẹ́ alágbàkó ọlọ́ alágbàkó ni wọ́n. òun wá ń fi babaláwo ṣe fáàrí. tó wà máa awo Islam ó tún wá ń kọ̀ndẹ́mù ìmọ̀ gbára lọ́lọ́run tẹ́lẹ̀kẹ́ ìrìn mọ́lú pé ibi tọ́rọ̀ ti wọ́wọ́ ọ̀dọ̀ àwọn àgbákò àfáà ní àwọn àfáà náà àwọn alátàbákò ni wọ́n gbágbáwà sí ló ti wí ẹjẹ́ ohun táwọn èèyàn mẹ́sí tọ́lọ́wọ́ lábí ní pé káwọn èèyàn lọ́dọ̀ àwọn àfà ẹmẹ́jà bú àwọn èèyàn mọ́ hmm. ó nọ́mà ó náṣọ́rá pàápàá a mọ̀ ṣe wá sí fún wọn ní pé kán dá àfà mọ̀ hmm. àfà tó bá ti ń gbé yẹ̀pẹ̀ jáde

gbogbo àwọn alùsùn náà tán sọ pariwo pé ẹn káwọn mọ́ ẹwọ̀n gbára lọ́lọ́run táwọn òṣògùn mẹ́mọ́ta wọn bá ọ̀pọ̀lọpọ̀ wọn ti ró wọn ìbẹ̀rún láti ìrẹ́tú sí ìrọ́ pé àti bàbá àti òjò ẹ̀jẹ́ èèyàn tẹ́lẹ̀ torí pé ó padà sọ ní olójà bàbá àti òjá àfà tó bá bàbá ẹlẹ́bá já àfà ní kò nítọ̀ nígbà tóun náà bá ti wá ṣe ògùn dáadáa tó náà bá jí tó tọ́ ẹ̀ òun wà gbogbo ọlọ́run bá ń gbà náà la hawla wala quwwata illa ó gbà tí gbogbo àwọn àfáàsùn náà wọn aṣọ kan tó yóò lóṣù sọmọ pẹ̀lú tàwọn èyí bí kí ní àwọn bàbá wọn fi rú wọn ní agbára bọ́ ti ẹ̀rọ ààrẹ mọ́ ti tú bá ń bẹ́ẹ̀ káàdì bẹ́ẹ̀ ni wọ́n tó bọ́ọ̀sì bọ́ọ̀sì kò ṣe gíní àmọ́ yóò lótàn ní wọ́n gbà táwọn ẹ̀rí kan pariwo àwọn ariwo yẹyẹ kan lọ́ngbà kan báyìí kí ló fa náà ni pé àwọn àfáà náà ń ba ìmọ̀ nìjẹ́ máa wòyàn lára so ìdíkẹ́ wọn tún dórí èèyàn sógun owó. Ah, à ń gbogbo bẹ́ẹ̀ àwọn àgbákò tí ó ti yàn tí yóò bá ti máa fà àbíyàn tẹ̀lé. òṣòlẹ̀ hmm, òṣòlẹ̀ ibi tí ó yẹ ká ṣiṣẹ́ lé lórí hmm. ìmọ̀ ní àwọn èèyàn hmm. àwọn tí ó wà tún ìmọ̀ ní wọ́n sí làwọn àfáàsùn náà láti gbé láti bẹ̀rún ọ̀dọ̀ àfáàsùn náà ni wọ́n lọ ni wọ́n bá wọn bíìdì ìmọ̀ ní ọgbẹ́ ah, ẹfọkànbalẹ̀ ìyí tí ṣe yìí ẹfọkàn ṣe mú kul lan yusibana illa ma kataba Allah lana nǹkan kò lè bá wa fi tọ́lọ̀ bá kọ mọ́ wa ní tọ́lọ̀ bá sì ti kọ kò sẹ́ni tó lè ṣe gíní tó lè tó lè gbé kú o torí pé ó ti kọ́ nù bó sì ṣe kọ́ náà ni ó sì gbọ́dọ̀ rí ó dọ̀nà àbáyọ mélòó jàmọ́ ọ̀nà àbáyọ méjì ọ̀nà àbáyọ àkọ́kọ́ ká mọrú àfáà wo ni alọ̀bá ó gbọ́dọ̀ já àfáà súnà ọ̀nà àbáyọ ẹlẹ́ẹ̀kejì ò pé ìmọ̀ ní láàfin wá gbà ní táwọn àfáà súnmọ́ bá fẹ́ fún wa ó ní àbísọ́ tàbí sọ́lẹ̀ kẹta ẹ gbàgbọ́ kí wá lẹ́lẹ́ kẹta wá ní pé káwa múra sí àdúà àfà gbà mú ṣẹlẹ̀ mùsùlùmí pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ àwọn abẹ́sẹ́ lórí kí ní oníjúmọ́ ọ̀dọ̀ wa lọ́la wọ́n lẹ́rìí pé ó pọ̀ níbẹ̀ ó pọ̀ lónìí nígbà nínú náà bẹ́ẹ̀ ni ẹ̀rí ṣẹlẹ̀ mùsùlùmí rèé Yorùbá ni eléyìí lárúbáwá ni ọ̀nà àbáyọ rèé gbogbo àdánwò tí ń bá máa ń kàn yẹn basically àwọn kí là máa ń ṣe gbólóhùn là máa ń wí òun ló wà ń bì lárúbáwá ni wọ́n fi kọ́ àfa àwa tó kọ́ àbáwọn náà ti jáde láyé wọn ni fadila tó sheikh al-fadil sa'id ibn ali al-qahtani rahimahullah rahmatan wasi'a ah àwọn eléyìí ti ṣe ó parí iṣẹ́ sínú tíra yìí ẹ̀wà nígbà wọn wá kan lárúbáwá àwọn àfa àwa ń gbìyànjú lórí ẹ̀ gbogbo àwọn kan ti túnṣe ìbò wọ́n á máa pè ní fortress wọ́n á máa pè ní citadel of the believer àbíbẹ̀kọ́ ẹ wò wọ́n mọ gbogbo orúkọ yẹn nù nílẹ̀ yorùbá yìí náà àwa nínú àwọn àfa wa to sheikh Doctor sharafuddin gbadebo ọ̀rọ̀jì tájù sunna ó kọ̀ tọ́jẹ́ gbàgbọ́ tájù gbogbo wọn tájù sunna àwọn wá jòkó àwọn wá tù sí yorùbá iṣẹ́ wọn rí o wọ́n tún sí kí ni o wọ́n tún sí yorùbá sẹ́rí àwọn kinní kan bẹ àwọn tó máa ń lọ sóògùn gan wọn ni àwọn tí wọ́n máa lọ rí fi ògùn wọ́n àti gínú wọ́n ní àwọn ìrònú ìyẹn máa ń sòkùn débẹ̀ ilé yàtọ̀ sí gàrí kíra gàríbò àwọn àwọn àwọn wọn ogun wọn ò lórún pé ó yẹ káàkiri ṣerú àjò báyìí àjò òun ànábì tí wá fà wà kalẹ̀ ẹ wo níṣẹ́ mo kàn rí ilé ni bóyá mo wá ti mọ́ rí tẹ́lẹ̀ mo wá rí pásọ tẹ́ ẹ wò aṣọ tuntun ni ẹ mọ̀ wọ́n aṣọ tẹ́ aṣọ kí ni o ànábì wa kọ̀ wà lẹ́kọ̀ọ́ ẹ̀yin bẹ́ẹ̀ ti wà yìí injú ẹ fẹ́ wọ aṣọ tuntun gbólóhùn tẹ́yìn gbọ́dọ̀ wí ń bẹ gẹ́gẹ́ bí pé ẹ fẹ́ wọ aṣọ tuntun ájò tẹ́ ẹ ṣe kápẹ́ báwo lórí pé ẹ wọ aṣọ tuntun. Ìlú ẹ̀ka máa dèkà máa bíyá. Lára rẹ̀ nígbà ti dèkà máa bíyá. Àfáàmù àwọn aṣọ tuntun àwọn dèkà. Ara ju yóò wọ yóò wá torí pé òun wá aṣọ tuntun. Gbọ́dọ̀ wo lẹ́ wí ànábì wa kọ́ wa. Ẹ ò kẹ́kọ̀ọ́ ló wà o. Èmi jẹ́mi náà wá pàdé yín gbónà tẹ́mi náà tún wá wí fún yín tí ó mọ̀ jẹ́ ìsọ fún yín ànábì tó kọ́ wa gbogbo ẹ̀ ìdẹnu fẹ́ra wọ́n ni islam the muslim yorùbá tó pè wọ́n ní àwọn àdúà tí wọ́n ń jẹ́ ààbò ẹwọ́n náà àwọn àdúà tí wọ́n ń jẹ́ ààbò fún mùsùlùmí láti inú alukur'ani àti sunna ti sheikh sa'id ibn ali ibn wahab al-qahtani èyí tí a túmọ̀ sí èdè yorùbá láti ọwọ́ dr sharafuddin gbadebo raji olùdásílẹ̀ alimadina islamic center ògbómọ̀ṣọ́ ọ̀yọ́ state nigeria ẹ̀wọ́n tó wá ní àtúnṣe kẹfà pẹ̀lú àyẹ̀wò fínífíní àti àtúnṣe ó kún kẹ̀kẹ́ púpọ̀ ẹ̀yìn náà wọ́n gbà tí n bá ríyàn tó wá sọ̀rọ̀ tí mo tún ṣàdúrà fún arábìnrin káwọn sọ fún pé túbúlí ẹ

àmọ́ láti ibi jímọ̀ mẹ́ta àwọn ìrìn àjò jẹ́ ráyẹ̀ ṣe kúgbà ẹni ni wá ní káàrà púpọ̀ rẹ̀ fáwọn èèyàn hmm. ìpè káàrà fún jẹ̀mọ́ wa a ní bí mélòó a ní a lè ní two hundred ọ̀sá ẹ̀ǹdì owó kan hmm. gbọ́ owó nílò tó ká gan ọkùnrin ẹja fi okùn kùn kó lè kárí àwọn ìtorí ẹ̀rọ tó dé tààrọ̀ pé wọ́n ń ta àsùnwọ̀n ju iye tààrọ̀ lọ àmọ́ kí abẹ́ mú bẹ̀ ni pé a wàá pin fáwọn èèyàn lọ́la kán mọ wọ́n gbọ́ Yorùbá ẹkọ́dà ilé ìbú ààrẹ ilé ìbú náà kún pé ẹni tó bá jẹ́ ilé ìbú ọgbẹ̀ ilé ìbú ẹni bá gbọ́ Yorùbá gbò ní Yorùbá hmm. ẹni bá tún lárúbá nìkan àwọn ọmọ tí ó níyàn owó wúlò fún akúnfún àwọn náà ló ń lárúbá hmm. wa mo jẹ wa bàbá wa láfẹ́ kí àwọn akọ̀ndẹ́mù tàwọn ń gbé títí wọn léwà lọ́wọ́ ní títí wọn kankankọ́ lọ́wọ́ èmi mú nínú ogun ànábì wa Muhammad ajẹ́ ni látọ̀dọ̀ ànábì tẹ́wàá rí gbogbo ẹ̀ ẹ bá lọ rí wo kọ́ńtẹ́ǹtì ẹ̀ ẹ wà máa ra àwọn àdúrà ǹjẹ́ ẹ̀ lérò ẹ máa wo àdúrà ìbínú ẹnìkan àdúrà tẹ́sí ìbínú bó ti wá àgbákò ńlá nìbínú ìbínú ẹ wò béèyàn bá fi twenty years ṣe wàhálà tó fi dààmú tó fi ṣe gbogbo wàhálà àmà láàrin ìṣẹ́jú mẹ́wàá ó lè fi inú da gbogbo ẹ̀mú amádùá wo là á máa ń ṣe tí ìbínú òfin ní máa dàyàn láàmú níbẹ̀ nù wé tí ń bẹ lọ́wọ́ mi ó wá pọ̀ mẹ́ ọ̀hún oríṣiríṣi oríṣiríṣi ẹ̀rí àwọn nǹkan wo àwọn ẹ̀ẹ́bù kí ló ń pẹ́ àdúrà ìrìn àjò àdúrà àti wọ ilé tó ilé tó tàbí ìlú ńlá ẹ̀rí àdúrà àti wọ ọjà àtúbẹ̀ wọnú ọjà náà nígbà tàdúrà àti wọ ọjà bá wá bẹ tí wọ́n tún wà lọ́dẹ̀ ń ṣe ògùn tajà àdúrà tó ṣe kan tó ọjà ti ń bẹ tó jẹ́ tó lọ́hún ìwọ́n tún wà lọ méjì kíní kan wá ní kíní kan ògùn tajà kíní kan ọṣẹ tajà kíní kan òkà tajà ẹni tó ní máa ìkiri òkà ataja wá sí inú ìdúmọ̀ta lẹ́kọ̀ọ́ ìkiri ataja àtàjàbọ̀ wá sí ìwọ́n tún wá gọ̀ títí ọtún wá gbọ́ òkà àtàjà lọ London so a máa fò òkà ataja àtàjà láwọn èbó ni ohun tó wùyí tí ó fi ra òkà àtàjà tó hmm. ti dọja hmm. ta ụka tó jẹ ọjà Òṣogbo rẹ̀ tó wà gbogbo àlámọ̀ lọ́rí lọ́rí rẹ̀ á wà fọ́ọ̀sì àti mọ̀ lọ́rí rà bọ́ tó ń gẹ́ bá sì ní ìdí bọ́ta kó kiri kò tó wá kiri nìkan o yóò tún wá gbé spíkà tí mọ pariwo láàrin ọjà ah òkà ti dé o òkà àtajà o ẹwà ara ti yóò ọ tún polówó tó tó yìí inigo polówó ọjà mi tó yà yìí tí ó lè mú ọmọ polówó tó báyìí ó dáa ọ ọjà tó jùmọ̀ rẹ̀ nù ìdí ọjà ó dáa fún mi jù pariwo tó ó gba àbá àtọ́bá ti ní òun ológun ìtajà òun ọlọ́tẹ̀ ìtajà alágbà ní ẹjìnà sí wọn alágbà ẹjẹ́ kí ni ẹjìnà sí wọn àwọn tí ń bá tàwọn èèyàn jẹ́nu àwọn tí ń jẹ́ kí wàhálà wọn inú yìí rèé so inú ọ̀nà àbáyọ nìyẹn kákẹ́kọ̀ọ́ ń pa yìí kákẹ́kọ̀ọ́ nígbà tí ni Muslim orí yorùbá ìbẹ̀ onílárúbáwá ìbẹ̀ kódà mọ́ ìwògàn ìkan náà tún bẹ ìbẹ̀ lórí app yìí tí wàá mọ̀ ní pé ìròkó ní yorùbá ìròpó wà lórí app ìrò bẹ́ẹ̀ àmọ́ onílárúbáwá rẹ̀ ń bẹ lórí play store ń bẹ lórí apple store ọjọ́ ọ̀nà méjèèjì oní ìbò rẹ̀ ń lórí play store ń bẹ lórí apple store so bí lárúbá rẹ̀ ti wà lèbo rẹ̀ wà ó ní yorùbá yìí náà pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run mọ̀ pé iṣẹ́ ó padà délé kó náà wọ orí play store kódà ní yorùbá tí mo mọ̀ yóò bẹ̀rẹ̀ tó mẹ́ta báyìí ìkan bẹ wọ́n ń pè yóò ní ìwé odi ìṣọ́ mùsùlùmí ìmẹ́ni ó tún yóò ìrántí rẹ̀ wọ́n bá dúró ti pẹ́ yóò lọ́kọ́ wà yóò gara yóò làwọ́kọ́ mọ̀ so mo tún wárí kan náà tún yàtọ̀ sí kí tó ṣẹ̀ wá rí eléyìí àkódà kò pẹ́ kò pẹ́ ìmọ̀rẹ́lẹ̀ kó bá nítorí gbójẹ́ ti dókítà wọn ló jẹ́ kó wá múra kankan bá ń mo jẹ rí ńgbà tí mo bí a ṣakíta lọ láti ràbọ̀ àbí ṣakíta kọ́kọ́ lọ ẹbí ẹ̀nìyàn tí mo ṣakí láìpẹ́ èyí kọ́kọ́ lọ láti ràbọ̀ àwọn ilé ìwọ̀n ká tó wá rà kan láti lọ ni gbogbo ẹ̀ ó sì yẹ tí mo là ń lọ ni pé ọ̀nà àbáyọ fáwọn mùsùlùmí ni pé ọlọ́run nìkan dì má. ọlọ́run Muhammad eh, sallallahu alaihi wasallam àwọn gbólóhùn tá a máa ń wí láàyè kọ̀ọ̀kan láàyè kọ̀ọ̀kan láàyè kọ̀ọ̀kan ó ti kọ́ wa ẹni eh, kan máa darí kan ẹni eh, kan àgbélépọ̀ tá ẹni kan back to sender ẹni pẹ́ẹ́rì gbogbo kíní o sẹ́rí gbólóhùn a'udhu bi kalimati llahi tammati min sharri ma ó ti kó gbogbo ẹ̀ sí. a'udhu bí kalimati láàhì tààmàt min sharri ma tẹ́rí gbónà ní ti tó gbogbo ní sẹ́nu òun dàgbélé pọ̀tá òun ni back to center òun ni mọ́dárí kan òun ni àwọn àgbà tó fẹ́ tẹ́ṣọ àgbà mọ́lẹ̀ ẹ̀dàkùn àwọn àgbà tó mọ̀ fọ́mọ ó kọjá kí ni mú wọn tí wọ́n ti aṣọ ọlẹ̀ ẹ̀sùn ọ̀pá àwọn alágbà àgbà nù irú àwọn àgbà bá kọ́ lágbà tẹ́ máa bẹ̀rù àgbà tó mọ̀ fọ́mọ ó kọjá tó wá tẹ́ aṣọ ọlẹ̀ ọmọdé wá kọjá ọwọ́ aranjú mọ́ ọmọdé ó ti dàgbà yẹ̀yẹ́ nù ẹ̀sàn olówà fún àfá tó bá ní pé ẹ̀yin ẹ máa ṣògùn lọ ẹ máa sí dẹ́rẹ́ lọ ẹ ṣògùn tà ẹ̀sàn olówà fún létọ̀ nínú ọ̀rọ̀ lọ́wọ́ ń polówó ẹbọ ni hmm. ń polówó ẹbọ ni hmm. tó bá ti ní ẹ máa sí dẹ́rẹ́ ẹ máa wọṣẹ hmm. sájà ẹ máa wọṣẹ kíní kan ẹ máa ṣàwúre ẹ máa ẹ̀sàn rẹ̀ ní pé tó bá ilé bá bẹ̀ kú kú sípò kìfìrí tí ó bá sì dìde tàbíkìyàmà àárín àwọn kèfèrí lágbèrèrè tó fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó lé ní àwọn kìnnì kan bẹ táà fi ń ṣàwàdà nílẹ̀ Yorùbá yìí àwọn kúfúrú tún nípọn irú àníròyìn tó ní pé òun ẹ̀mọ́ ẹ̀wọ̀n òkúrò ògbára ọlọ́run ọlọ́run dẹ́kọ̀ọ́ ọlọ́run òun ṣògùn tààrà irú ọ̀rọ̀ tó sọ ni ọ̀rọ̀ tó gbé kó nínú Ìsìlámù ni ó kú pé tọ̀sán ti ṣàlàyé fún tó gbọ́yé tó náà mọ̀ pé tó ń wí tó bá wọn gbogbo àwọn ọ̀gá ní tó bá ilé bá bẹ̀ kó kú sípò gèdè ní àáfà tí ń gún olóńgbò láàyè hmm. àáfà tí ń jó oògùn hmm. àáfà tí ń wọṣẹ ìtajà hmm. àbí àáfà tí ń gbé tútù lóta mẹ́ta ìmọ̀ọ́mù tí ń gbé tútù ọba ẹ̀sán olówó ipò ni wọ́n wà ẹ̀sán olóṣó yẹ kí mùsùlùmí máa gbà lọ́wọ́ wọn. ipò ànípò ipò ikú sí kèfèrí ní bàbá ilé kú sórí ẹ. ẹni bá ilé ṣe é. ẹni bá ẹbọ ni ìwà kúfúrú ni tó lè gbé ní kúrò nínú kágbọ́ dáre pọ̀dọ̀ pé orí kálukú kó wálé afá hmm. hmm. àti iṣo sólẹ̀ àti tí ń polówó sólẹ̀ afá hmm. àti ní kọ́ mọ gé orí èèyàn ẹ̀ lè jìyà nígbẹ́ gé èèyàn afá àti bá ti ní kẹ́ mọ ṣògùn ó pé ọbẹ̀ lówó orí màlúù mẹ́rìndínlógún àtàrẹ mẹ́rìndínlógún ẹwú ọbẹ̀ tujẹ̀ kíní kan ọwọ́ àbò gbogbo ẹ̀sẹ̀ gbóra wọn ewé olóńgbò kíní kan yóò gbogbo ẹ̀sẹ̀ wá bí òsínú ìsìlámù kọ ìwà kèfè ní pọ́nbélé pọ́nbélé irú àbá àbábá ilé yìí torí pé ogun owó kò sí jíjẹ́ owo owó idán owó ni oògùn kọ́ idán pè lóògùn nínú Islam ìwòsàn láàfi wá inú rún mi orí ń fọ́ mi ojú ń dùn mí etí ń ṣe kìíní kan ìwòsàn nu a bá ń wá nǹkan tá a lò sí à ń wógùn nu ibẹ̀ olóòjà kan mọ̀ sọ ni pé má ṣẹ̀bọ̀ pẹ̀lú ẹ̀ o má sì lo nǹkan tó jẹ́ mu. ẹgbòrò ìṣẹ́ haramu nìyí o haramu làwọn yíò yíò tí ṣẹbọ́ ẹwà oyí kò ṣẹbọ́ haramu ló lọ bọ̀ tó bá ti lé débi pé mo fẹ́ ṣóògùn owó kódà kó má lo nǹkan haramu sí kó má mú lọ títì kó má lo ẹlẹ́dẹ̀ sí ká ní wá mú ẹ̀jẹ̀ ògúnfe ẹ̀jẹ̀ ìpàtí ló ẹ̀jẹ̀ ògúnfe tó fi dú ògúnfe ó ti lo haramu náà nù bọ̀ká lórí ògúnfe lólò ó di kó wá tó wá ní kọ lè mọ́ lówó lẹ́ẹ̀kan náà kọ mọ̀ sí ah, àti àríṣìkò àárọ̀ gàdà fi ń kò lè mà káà ní à ah, ẹbọ́ sábúlù pàfà náà ó mà káà náà ẹgbọ́ because owó ọ̀dọ̀ ọlọ́run láti mọ̀ ń wá ọ̀dọ̀ ẹni tó tọ́ bá ti ṣe ájò ká tó wá ẹbọ tó ń pèlẹ́bọ̀ nù nǹkan mìíràn tó láwọn kankan ń bẹ tọ́lọ́wọ́ bá fi sọ́dọ̀ ara rẹ̀ pé àwọn nǹkan yẹn mọ̀ wà lọ́dọ̀ nǹkan mi ọ̀dọ̀ mi nìkan ni torí rí pé à ọ̀nà lò ìdánù wà síhìrù kúfùrù ni síhìrù sì rẹ̀ kúfùrù ni in máa ń sọ ni kó o tó yẹ n ta gbọ́dọ̀ jẹ́ kó iye wa bàbá wa ní pé gbogbo àdánwò wọn pátá ìwòsàn gbogbo tó bá rò aláì bẹnu alukur'ani ọ̀nà àbáyọ rẹ̀ ń bẹnu àdìsí àdínẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ànábì ọlọ́sẹ̀ bá rí jíìmọ̀ ṣẹlẹ̀ sí wọn ẹ máa rí táàrí àdúrà àdúrà àdúrà ẹ wá wo bá ànábì ọlọ́sẹ̀ wa mọ̀ sí àdúrà tó ká yẹn kìíní kan kò túmọ̀ sí pé àdánwò ni mo bá wa ẹni pé èyí tó bá wá bá wọn ipò wọn láǹtú sí àdánwò ọ̀rọ̀ àsàsíkó ọ̀rọ̀ àsàsíkó ẹwà ànábì Zakariya alayhi salatu wassalam ó lògbèsè ayé ayé yóò bímọ yóò ìjọ tọ́lọ̀ ó padà wá fún nílò òdùnnú òun gán ti rò pé òun lè bímọ ìgbà lọ́nà tó wá ní pé èmi ẹ̀ṣẹ̀ wá ìgbà tó wá òrò pé kò sáyì mọ́ àmì ẹ̀ṣẹ̀ wá fẹ́ bí báyìí ọlọ́run ọ́ dékẹ́ bó o mojú ẹṣẹ́ ìwọ máa wòrán ti àlọ́ọ̀bí ọ̀sọ̀ lómi pọ̀ ti dàgbà ó ti dògbó ó wá bí àbí òbí ìjọ tí ò tí ì bí òun ayé kọ́ ní ìṣe wọn ṣùgbọ́n àwọn olóòṣùgbà páyé ní ìṣe òun ta ní ìṣe Allah ẹni tó lọ sí ni pé bọ́ ti wá lọ ti lọ ó pọ̀ náà ànábì ọlọ́run àdánwò ní ba lọ bẹ́ẹ̀ ni ayé kọ́ náà ń tú ṣọ́gbọ́n yóò káwọn ìyá wa mọ̀ pé ẹfẹ́ ẹkọ̀ láyé tẹ́ wà yìí ogun ó jà yín o ẹfẹ́ ẹkọ̀ ogun ó ṣe kí ni tọ́lọ́rọ̀ ọlọ́run ó ṣẹ́ àbí mọ̀lúwa ní wà lànà bèlú wà nà kún bí ṣe in min al-khawfi wal-ju' wa naqsin min al-amwali wal-anfusi wath-thamarat wa bashiri as-sabirin ṣe ọlọ́run wà aṣọ adúrú ayà kò wá ní ṣẹlẹ̀ abàdànlá yóò ṣẹlẹ̀ ó sì gbọ́dọ̀ sí kí ni ó sì gbọdọ̀ ṣẹlẹ̀ bó bá ti wá ṣẹlẹ̀ ọgbọ́n wò láàmọ̀ wa dáa wá sí ló wá sí èyí tó wá sí pàdó àláwà sí àti ẹ̀wọ́n dákun ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ ìmọ̀ nìyí ẹni pé òun la pàkíyèsí lórílẹ̀ kan ẹ lọ́ọ́ rí tó ṣe o ìmọ̀ nìyí ẹ lọ́ọ́ rí tó ṣe lórí àwọn àdúrà yìí torí ẹlòmíì tó bá làdúrà ọ̀tọ̀ tọ̀ fún gbólóhùn ẹyọ kan bí ó ka àdánwò tó gálẹ̀ báyìí àwọn ni a ah, ti jẹ kálẹ̀ rí ẹ máa lọ sí gbólóhùn wa ah yóò wá fojú kéré pé eléyìí ò lè wo tí ń ṣe mí sàn án ah, wò lásìkò ànábì sallallahu alaihi wasallam kò sínú àdánwò tọmọ ẹgbẹ́ wa bá ànábì ànábì ejò kó àdúrà wákàtí kan gbólóhùn lànábì yóò wí láàrin ìṣẹ́jú márùn-ún ó ti wí ọlọ́run ó ti gbà àárín ìṣẹ́jú márùn-ún yóò wí ọlọ́run ṣe kí yóò sì gbà tó má jẹ́ kí n tọ́lọ́ bá fún ọ ní pé agbára tàtọ̀dọ̀ lóhùn rèé mọ́ fojú kéré ẹ̀ mọ́ mọ́ fojú kéré kòrò sí yìí má fojú kéré kúlé àrúdú ní rabbil falak má sì fojú kéré kúlé àrúdú ní rabbin nas àwọn agbára ńlá làwọn kan wọ̀nyí ọlọ́mọsá tún má ní wá sí ọlọ́run kó tún má ní wá sí ó mẹ́sẹ̀ wá dúró ẹ̀ tí yóò bá wá lú àwọn ọ̀nà àbáyọ yìí ó wá ní repercussion ó ní kí lá pé ẹ ó ní repercussion repercussion yẹn ni pé eh, àwọn ogun tí ó mọ̀ jàyàn eh, kì í ṣe kékeré o níjọ́ tí yín ò bá ti tọ àwọn ọ̀nà yìí bá ti lálẹ̀ yìí níjọ́ tí ọ̀rọ̀ bá délẹ̀ téèyàn náà wá ń wò pé gbọ́dọ̀ yìí èmi ò lè ṣe kinní kan ayé yìí ò ṣe dúró lásán àràgbé ni àràgbé láyé ẹlẹ́nu tí wọ́n lọ́hùn èmi jẹ́ àmọ́ sọ kinní kan téèyàn bá lọ ayé yìí ò ṣe dúró lásán èmi ẹ̀ takò wọn àkòṣe dúró lásán mọ̀nà kan ayé ẹ̀kọ́ ni but ìbéèrè ni pé ayé òṣè dúró lásán àti gbọ́ tààlàádùn òtì sáré kí ni tààlàádùn òtì tó ń gbàtọ́ láyé òṣè dúró lásán nìsín ọwá nínú rẹ̀ dúró ti bàbá kan bàbá wọ̀ ọba tó lè kú lọ́la tó lè kú lálẹ́ tó lè kú nìtẹ́jú méjì sísẹ̀ tó bá kú tọ́ta ni tó bá wá tó lọ rẹ̀ wẹ́lò mi káàkiri jẹ́ ń lo everlasting alágbára tàti lẹ́ni oúnjẹ mọ́ Allah ẹni tó ní káàkiri mọ́ lọ́rẹ̀ gbà òun bó ṣẹ̀ṣẹ̀ mọ́ nídìí kún lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run

sódí nìyẹn káwọn èèyàn wá lọ rèé ṣàtúnṣe ìmánì wọn àti ìdótọ́lọ́ wọn àti ìbọ́lọ̀wọ̀n ọba wọn lò ọlọ́mọdé àtún ìmánì gbogbo wa ṣe so ló jẹ́ sí ìmọ̀ràn wà nù tí gbogbo àwọn yàrá lọ rí tún ìmánì wọn ṣiṣẹ́ wá o àwọn repercussion bu wa ni tí yóò bá wa gba ogun tá à ń wí yìí ẹ ìyàwó mọ̀ jẹ ní ọ̀hún o wọn ní ìyá méjì kì í jòkú gbẹ kọ́nà wí yóò jòkú gbẹ ìyà méjì yóò ṣe kíní yóò jókù gbẹ ilé yìí hmm. kí ni ó sì rí kí ìyà méjì yóò jókù gbẹ ní pé tí yóò bá ní pé ẹ̀ka gbàgbọ́ ọlọ́run ní ìsinmi ká ọlọ́run ní ìsinmi ká òṣìkọ̀ láàyè ìgbà ká ọlọ́run ní ìsinmi àìgbàfọ́ ọlọ́run ìyanu ní àìgbàfọ́ ọlọ́run ìyanu ní kádàrà òṣèkọ̀ láàyè tàgbà fọ́ọ̀lọ́ ní bí ọba tí lóhun ọgbọ́gbọ́n táwọn yìí wà láì yọnu ní ọmọ balẹ̀ ayé rẹ̀ yìí láfi ní ìyà méjì ó jẹ òkú gbẹ̀rẹ̀ ìyà àkọ́kọ́ ni pé àdánwò tí ń torí ẹ̀ pariwo kì àdánwò wọn ò ní kú mbẹ̀ àdánwò kò ní jẹ́ kí yóò mọ̀ gorí ẹ̀ ní yóò di pé ìbádọ́wò tó gbó wá bá àfà ní pé àrùn wọn àtọkọ wọn ò sí dáadáa kí lábẹ́ ṣe sí kí lábẹ́ ṣe gbá nígbà ká tó róṣù méjì àfà àgùn tó lọ lórí ẹ̀ tẹ́ pé àdánwò tó gbé wá àrùn wọn àtọkọ rẹ̀ ò tí dán ẹ̀kàn wá kọ́kọ́ yín ó kàn gbọ́nrin yìí oníbàdàn rẹ̀ ń bólé bọ́nu hmm. ìtọ́kọ́ yín bá ilé bá yín nìkan pọ̀ láyé àà obìnrin mi ò tó wù mọ́ kódà tó bá dọ́dọ̀ obìnrin mi oko rẹ̀ ìkan kan ní àbá nǹkan ọmọkùnrin yóò ní ṣe kankan má yóò ni máa ní hmm. ni àbá ni egun rẹ̀ ni yóò tó máa hmm. la hawla wala quwwata illa àfà Eh, àlùwàlá olóyè ní hmm. ọgbọ́n àti kí ni ọgbọ́n àti kẹrẹ wọ́n yẹ pé owó wọn àìfẹ́ kán mọ́ lu àlùwàlá tán lòun ó sáré pá lu àlá táwọn mùsùlùmí ìṣẹ̀lẹ̀ àfi ń ṣàpèjúwe jákujàku. àtẹwò ló ń gbò. ẹ àtẹwò ẹ ẹ sáré pé àdúrà àwọn àlàmọ́sẹ̀ ó tẹ́wọ́ ṣàdúrà ó sáré pé ìwọ̀n ni wọ́n lò ká ló ń gan mí ẹ pàtẹ́wọ́ kọ́ ló pàtẹ́wọ́ ló ń gbò ẹ àwọn tó máa ń pàtẹ́wọ́ àwọn nìkan lò ala kí la fẹ́ mú bẹ̀ ni pé ah. káfà àbá ilé tí mo rán wa tó bèèrè bá ilé ti gbà ẹ̀dá fún ìwọ́ wa tẹ́ra rẹ̀ kalẹ̀ èèyàn kan wá lóun mú búléèdì ó wá lóun fẹ́ mọ kí ló wí tó ti gbé débi ó wá lóun fọ́ bọ́ sí dàkún ìdíje ń ṣe ọwọ́ rẹ̀ mọ̀mọ́ kan tọwọ́ rẹ̀ bá ń kàn bóò lọ sí rò pé òun ó ti ṣe ìwọ náà bóò ní wọ́n gan ti ṣe so tí wọ́n náà bá rí pé kí ní ara rẹ̀ wá yí padà tán ìwọ gan tí wọ́n gbọ́ ara rẹ̀ mọ́ ẹ lọ mú wa ẹ bá mú dé kọ́ lọ kẹ́nìkan tó ṣe lọ tẹ́júwe fún àtẹ́júwe wíwà ìgbà tí pàjọ ìṣọ̀fún ẹ̀rẹ́ akálọ́mù wọ́n bá ti wá mú kán mú lọ ibi tí ó ti ṣiṣẹ́ ẹ̀ máa zero tana yóò àdá sáwọn èèmọ́ bínú àwọn iṣẹ́ kan tó yẹ ká tó àtẹ́jú sí ni kí la fẹ́ mú bẹ̀ ni pé tí irú ẹ̀ bá ti dé bẹ̀ òun àbá ṣètọ́ ni ó dé ṣe ayọ̀ wọn máa burú tó wà bẹ́ẹ̀ nígbà tó wọn àtàfà bá wá ṣe tí wọn ò bá ṣe tán yóò gbà gbígbẹ́rẹ́ tán fẹ́ sí yóò gbàgbé gbẹ́rẹ́ ìṣó àti lò aṣojú ojú lòun náà tó bá lọ wáyé ìdílé dọ́gbẹ́ àfá ìdílé ní nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe fún mi ah, òkú ní ta ṣe ẹni òjẹ́ rántí wọn bí àwọn akún padà lọ́túnla tó bá dọ̀túnla ìmí ni wọ́n tó ṣe òun ti wọ́n ti ẹ̀nu hmm. òun ti wọ́ ó wọnú oko ànú ayérayé nìyẹn kò tí ìgbàyàwó báwọn hmm, ó sì ń jẹ oúnjẹ oúnjẹ olóúnjẹ oúnjẹ tí ó kó bá àmà ara àdánwò tí ma ń bá èèyàn tí ma ń kojú wọlé nù hmm. ìgbà rí wà ń bẹ ọ́ lè mọ́ dé lẹ́bùn àmọ́ owó rẹ̀ ni àfà tó bá lọ bí iṣẹ́ báyìí every sunday ní ọmọ resume sọ́dọ̀ àfà tó bá ti wá lọ́sẹ̀ yìí tó kó àbọ̀ ah, wá lọ́sẹ̀ yìí ah, ìwọ ọkọ mi ò tẹ̀ sí dáadáa kódà ẹ̀kan péré náà sí mi lásòwò kí nìkan kìnìkan ó tún nìkan tá a ṣe sí àmọ́ yóò náà lówó hmm. two thousand náà ni. gbogbo wàhálà tó ṣe tó tó já langba lọ ní gbogbo dúmọ̀ta ní gbogbo èmi àbámgbà tí ó bá fi dijọ́ sunday gbogbo èrè tó tún lòun rí bóyá dájú rẹ̀ nkólọ̀dọ̀ àfà láàzírá nkólọ̀ gíní nkólọ̀dọ̀ àfà so bí o tí o bá ṣàgbákò kan jẹ lára rẹ̀ wọ́n jẹ owó rẹ̀ gbogbo owó rẹ̀ tí wọ́n ń pa lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ yóò máa yọ èrè tí o bá wá ṣọ́ra rẹ̀ ní tó wá burú jù táwọn àfà wa máa ń ṣe ni pé ọkọ yí ọkọ ló ṣe wá pé àárín òun àtọkọ òun ò dáadáa ọkọ òun ò ṣe kíní kan ọkọ òun ò ṣe àáfà òfẹ kan wá gbà completely kó lọ́wọ́ ọkọ yóò bá lódì níbi àwárí rẹ̀ ni o ẹrú ọlọ́wọ́ bá kan bẹ ọgbà náà a sì kéré jù báyìí lọ a kéré jù báyìí lọ dáadáa àwọn bá bílá kéré jù báyìí lọ kí pàmò tí ń ṣẹlẹ̀ pọ̀ àkúrà àti bá ó lọ bìkan gbà náà nígbà àsìkò wá wáyé bàbá kan wá ń bẹ ọlọ́wọ́ wáyé ti jogún ọmọ fún tẹ̀sí lóbìnrin tí ò bá tí tọrọ ọmọ ò bá tí wọ wàhálà ní lọ́dọ̀ bàbá ta wí kan àfa pé àbá ìyẹn òpó obìnrin kan ó rí tí ó wu obìnrin náà tó ọlọ́run bá àdánwò ọlọ́run mọ̀mọ́ tẹ àdánwò tí òun náà ti ń bá yí àdánwò tiẹ̀ tóun gangan <laughs> ti ń bá yí fúnra rẹ̀ tó jádẹ́wò tọwọ́ ara rẹ̀ àgbákò tóun gangan sí. yọ̀dá ti rí àpíárásì rẹ̀ báyìí kò kò ju èèyàn tó yá yìí gbọ́dọ̀ wa ń lọ ṣe àfa àtàwọn wí obìnrin wa máa ń lọ́dọ̀ rẹ̀ òfẹ́ bímọ náà ni àá ṣe nǹkan sí àá ṣe nǹkan sí àá ṣe nǹkan sí àá ṣe nǹkan sí ìgbà tó yá ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní obìnrin mọ́ ń lọ bóyá ọdọjọ́ mẹ́rin mẹ́rin bóyá ọdọjọ́ méjì méjì bóyá ọdọjọ́ ní lọ́jọ́júmọ́ ní lọ́jọ́júmọ́ ní lọ ó kẹ̀dẹ̀ náà a kàn rí pé ọkọ sì mọ́ ń travel jẹ kò bá kí ń wálé dédé àdúgbò ara nígbé o a ó dára sí ẹmẹ ládùúgbò mọ̀ tó ibi ilé kẹrà ibi ilé kàrún báyìí náà ń gbé àti kì í wálé mọ́ ọkọ ni wá déjọ́ kan ayá ah, yóò wálé káwọn tó ṣẹlẹ̀ bí wá ló lọ ìgbà tí ó kọ́kọ́ tó dé obìnrin yìí sì wálé ó sì kó gbogbo ẹrù ẹ̀ pátá aláwọ̀ sì kó lọlé àfá ó kó lọlé àfá àyányán ẹ̀dàkùn ṣé lásán náà sì nìyàn ṣé lásán náà ni àwọn rípa kọ́ṣàn à ń lọ àtòjúbọlé nù ẹ̀sìnwá àdánwò ilé ìdáka ilé ìdádánwò ayé sínú o èyí tó burú jù ní kán sọ níbi kèfèrí yíyìn ní ní ká mọ lọ rí lódò kọmọ káàmọ̀ gbẹ́bọ sáàrin ọjà irú yóò ní sí tí ó sọ wá di kèfèrí yẹ́nyẹ́ wálẹ̀ wálẹ̀ kọ́lọ̀ kó ṣàánúwá o kọ́lọ̀ kó ṣàánúwá o torí pé kí ni tí àbá tàbá ṣàtúnṣe eléyìí àtàkì gbélé yẹ̀wò dáadáa àti ìrànlọ́wọ́ lọ́wọ́ àti sí àti sí ìṣẹ́jú ẹ̀ka hello ó mọ̀ yẹn bí ọ̀ alákòlè àdáyọ́ níbo là ń lọ bó là ń bọ̀ ni pé àwọn èèyàn wa àgbákò tí wọ́n ṣe bí wọ́n ń kojú wọlé kì í ṣe kékeré o àmàbẹ̀rẹ̀ ọ̀bà Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n ti ń bẹ nínú àdánwò yìí ọlọ́mọṣà bá kó wọn yọ ọlọ́mọṣà bá kó wọn yọ torí àwọn táwọn wíwọn náà àwọn náà ń tàn wọ́n àwọn náà ń dè wọ́n ìní wọ́n fògùn dè míì hmm. ìní wọ́n fẹnu dódó dè míì hmm òun ló bí gbogbo àwọn ọ̀rọ̀ kan tẹ́ ìmọ̀lẹ́ tí mo jáde kí ẹ̀ mọ parọ́pà nàbí oúnjẹ alábí là nàbí oúnjẹ alábí bó oúnjẹ kí ọ̀ká nàbí náà ló gbérí ọdẹ kẹ́sì bùkátà kí ni wọ́n fẹ́ protect in tí wọ́n ń ṣe ni so in tá ń fi fẹ́ protect ẹ̀ ló bí gbogbo ẹ̀ ànábì oṣù máa jó jálàbí àmọ́ ti ní pé táwọn ò bá sọ pé àwọn ò ní rí àwọn èèyàn dè anábì ah, ní ákírù dàwà ìlkáyù ákírù dàwà ìlkáyù tó ákírù dàwà ìlkáyù ó ní kẹfọjú nǹkan ni tẹ́lìmọ̀ pé àwọn ilé yìí wọ́n gbọ́ sákàn yà tọ́lọ̀ ni wọ́n yà kódà ń gbà tán fún àwọn ọ̀rọ̀ kíní káyù ẹ̀rí wọn pa wípé ah kódà àdìsí mi sí ìgbẹ́ táwọn kíní ò bá tiẹ̀ dídì wọn àwọn gbà tọ́lọ̀ wọn ò ti fi yé yín o àní ti láyín lójú lọ́bẹ̀ ìjà bá láyín lójú lọ́bẹ̀ níjẹ̀ agbára wa lè mọ́ kàyín mọ́ láyín ọgbẹ́ sẹ́kù islam tẹ̀lé tọ́lá àrọ́ ni alẹ́ rahmatullah àwọn làwọn mọ́ sí kíní kan gbà tó ń jagun àwọn àṣà àìrọ̀ àtàwọn màtòrò ìdíyẹ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wọ́n tún wá mọ̀ lọ bá wọn wẹ́lì ní àjọ ti tẹ́lẹ̀ àjẹjọ́ ń fà yíwo báyìí báyìí báyìí sì sọ ó sì sọrun tẹ́lẹ̀ àjẹjọ́ ń fà yí náà àwọn mọ̀ pé táwọn bá ti bá wọn mú wá àwọn ò lè ti ṣàlàyé àwọn yìí ti bẹ̀rẹ̀ náà díẹ̀ àmọ́ sọ láwọn eléyìí abáyé fúnlẹ̀ báwọn wẹ́ẹ̀rí báyìí lásán wọn mọ̀ gbé kiri tó láì mọye ẹ̀rí náà ti mú nínú àwọn ọ̀rọ̀ míì táàmù ọ̀sán wọn àrísọ pọ́dọ̀ alùsùn náà làwọn ti kọ́ mọ́ tẹ́gbẹ́ àwọn àbáṣún ló gbẹ̀mọ̀ síwájú àwọn kọ̀sọ̀ ọ̀rọ̀ wọ́n wà mú bẹ́ ẹ máa wẹ̀ pé ilé ìyàbí sí dr lágbájá ló jẹ́ sí wá sí láìpẹ́ tí wọ́n àdáwò tó bá wọn ni meanwhile àwọn àdéhùn tá à ń sọ náà kódà ìta ni wọ́n lè fi ẹbí ṣẹ̀rí yìí náà èyí ń gùn mọ́ sọ̀rọ̀ ọdún tẹ́yìn jó yìí kò máa sọ tí kí ni ń tẹ́yìn jó yìí àmọ́ wọ́n wo kí làwọn lè máa sọ táwọn lè máa fi dé àwọn èèyàn mẹ́lẹ̀ lóbi ẹ́ sí àwọn ìyá wa náà àmọ̀bẹ́ náà fún wọn ni o ọlọ́run kó bá wa yọ wọn kúrò nínú gbèkùn kó bá wa là wọ́n Allahu ta'ala barakallahu fi. ẹ ṣe gbogbo ẹni tí ẹ ń wà lórí mahad àtórí méjì àwọn afáwà náà kọ́lọ̀ wọn bá là kó bá wa san wọ́n ní ẹ̀sán lórí. ìbéèrè méjì tí mo fẹ́ béèrè kódékódé torí àmà gbà pé torí mi ìdẹ̀fẹ́ kàdé bí abí wọ́n náà wà lọ àdètí ju wọ́n náà wà lọ. èmi fẹ́ béèrè béèrè pé àwọn tí wọ́n wà bí òkè òkun ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ àwàtàwà Nàìjíríà ǹjẹ́ ó sọ wà nínú sẹ́ẹ̀dá kan mọ̀ pé dandan pé tabafẹ́ sàlù Kùránì dandan ni ká gbowó ẹran pẹ̀tọ̀ táàbà pẹ ẹran o táàbà rẹ̀ náà nẹ̀bá yìí a ní sakurhan torí kódà ẹnìkan kú lórí ara ibìkan jọkan ọmọ ìkéré ọmọ ẹkú ọmọ ìkéré ọmọ ẹkú àwọn ìmọ̀mù yẹn takún pé táwọn ò bá rí ẹran báyìí pé àwọn ń takurhan àṣà wà lára àṣàpadà sakurhan náà lẹ́tọ̀ pẹ̀tọ̀ táàbà rí ẹran bárakàlá fi kò lọ́wọ́ àṣẹ́lẹ̀ sọ lọ́rẹ̀ ká tó lọ bí à ń pẹran ìjó tẹ̀yẹ ká mọ̀ sàkùrù àárín níbi ọ̀rọ̀ jọ ọkọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rá máa ń sàkùrù àárín nígbà ń sàkùrù àárín gangan ìdọ́gbọ́n wájẹ ni. ẹ túmọ̀ hmm. bí à ń gbọ́ yín àgbẹ̀ yín ìdọ́gbọ́n wájẹ ọ̀dọ̀ àfáwàlì kútùbí làwà yìí ìdọ́gbọ́n wájẹ oníkàmọ́ sọ pé à ń sa àlùkùrù àárín hmm. àbíkàmọ́ ní àbẹ́ sọ àlùkùrù kalẹ̀ àwọn bàbá wa tí wọ́n máa ń sọ Kùránì ká ìlọ ìjọ wọ́n sọ̀dí fún wa wọ́n ní ibi tí wọ́n mí pẹ̀lú ẹ̀ ó láwọn ọjọ́ kan tó yẹ pé a odidi Al-Kùránì pé àwọn bẹ́ẹ̀ ṣe tàbísírì ni wọ́n bẹ́ẹ̀ ṣe àwọn ìjòkó kan ni so àwọn táwọn bàbá àwọn èèyàn sábà wọn wá àwọn tàbí látù kan ìwòye àmọ́ kálá fẹ́ sa Kùránì odidi ẹ̀ kan ní kí abẹ́bí ṣe àdúrà báyìí abẹ́bí ṣe àdúrà báyìí ìrìn àlùkò ẹ̀wọ̀n eh, ìlú alukur'ani báwọn wọ́n yí jẹ́ kí mo pé wọ́n ìlú alukur'ani báwọn ẹjá gbọ́ yóò aláì mọ́ falukur'ani kojú ogun ẹ̀wọ̀n àti ìgbàgbọ́ ìsán ní ṣòro ẹ̀ alẹ́ falukur'ani kojú ogun àmọ́ gẹ́gẹ́ bí ta wílẹ̀ kan àní gbogbo tá a bá bẹ́ẹ̀ bí kojú ogun náà anẹ́bì ti kọ̀ wá bá ti lò ìbáyà kan láyá sórí kùrùsí ẹ̀rùn lábá eh, fi kùrùsí yìí ní ìta ń kéde kó mọjá àgbèrè pọ̀ta ìbá lókùnrin náà nù hmm. ẹ̀rùn sẹ́rí bá ti lóhun bẹ́ẹ̀ náà láti ìjímọ̀ lò bá ti lóhun bẹ́ẹ̀ náà ní kíni láti ṣe máa lò bẹ́ẹ̀ láṣẹ sí gbọ́dọ̀ máa lò ẹ̀ sí rí ẹ̀ rí sí ọ̀kẹ́ bẹ́ẹ̀ tó padà ọkùnrin ẹ̀ júwe ọ̀nà fún un hmm. ẹkó bèèrè mọ́sálásí alùsùnà àsìkò ní ẹmọ́bìnú ètò iná ètò rẹ̀ ká ṣe ala kulli hal níbo là ń lọ ní pé kò kọ́kọ́ sí ẹ́bídẹ́ǹsì lórí àǹsàkù àánì ìyóò kọ́kọ́ lẹ́rìí

àdúrà kọ́lẹ̀ ṣe báhùn tẹ́ bá bẹ́ẹ̀ ṣe àdúrà ẹ bẹ lọ́hùn fẹ́ ni tẹ́ bẹ́ ṣàdúrà fún pé á àgbéga rẹ̀ nìyí ẹ wá tọrọ àgbéga ṣòṣe ẹ tọrọ àgbéga ṣòṣe kàdó wa máa sọ pé ẹ̀fẹ́ wa máa wá fún àlùkùránì lẹ́jẹ̀ ìyàgbá kò ti wá dènà èyí tá a wá wí nísìnyí ọlẹ́fẹ́ bọ́ta pé wọ́n ti ní kùránì ẹ̀jẹ̀ kí ni wọ́n wulẹ̀ pariwo yá ìwọ́kan ìwọ́sàkọ́ ọlọ́wọ́ bá sọ́lùkú àríkàlẹ̀ fún tánà sọ́lùkú àríkàlẹ̀ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ẹni ó sì agbára alukurani jù tání annabi ẹ wá bá wa sọjọ́ wo lànàbì sọ alukurani kalẹ̀ ló nìkan wà bí ò bá jò nìkan ìjọ lànàbì kọ àwọn ọmọ tí ó jọ àbíkò lọmọ tí ó ní àbúrò rẹ ọmọ tí ó rẹ ní àbúbákiri ọmọ tí ó rẹ ní ọmọràn wọn tí ó rẹ ní ìjọ lànàbì àtàwọn àbúbákiri wa afẹ́ sọ dídí àlùkùránì kalẹ̀ abẹ́ ìmọ̀ọ́mọ̀ wọn ni ẹni tó bá ti fẹ́ takun dá wíyì ni o máa wà wẹjọ́ o wọ́n máa lọ báyọ̀ wá fún mi wà nù náà zílò mí ẹni wọ́n ṣì fẹ́ máa wà dàrú o because níta mọ́ ń sọ táwọn ẹ̀fọn dànkẹ́rù rẹ̀ ìgbà tí wọ́n mú áyà òun lè sìn ìwọ lọ áyà òun sọ̀kalẹ̀ fún ni àbí bàbá rẹ̀ àbáwọn àfáà táwọn láyà òun sọ̀kalẹ̀ fún ànábì ànábì táyà sọ̀kalẹ̀ fún òun ò understand yẹ pé ká kóra jọ ká sọ kalẹ̀ ìwọ ni wọ́n wá understand yẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ̀ ìfáyà ọ̀dì máa ń tẹ̀lé àìbò náà ti máa ń ṣe ìbò àbá iná ń bẹ lórí èlù lẹ́nu ohun àgbákò understand kí ní jà lùkùrá anáduwa Muhammad lọ bá nẹ́bì ti lo àlùkùrá ní ìyẹn já lò ó ká ọ̀sẹ̀ tìlá wà nù èyí wà lẹ́ni ọlọ́run wọ́n láǹtí mo ké láàárọ̀ yìí wọ́n ṣàṣìbáyìí fún mi àwa súlù wà nígbàun ọ̀tọ̀ láti tìláwà àwa hmm. ti tìláwà tàbí yóò gbà ládá láàfi yóò gbà àbágbà tán àwa fi tàwà súlù pẹ̀lú tí hmm. aké ọ̀tọ̀ wá láàárẹ́ ṣe kòránì ṣe rúkíá hmm. ìyóò ní pé òkè abẹ́ fi kojú àwọn nǹkan kan àwọn yóò a lè máwọn selected sura a lè máwọn áyà kan áyà méjì áyà mẹ́ta káwá ké pé á ah, báyìí súrátùlù fàtíà lásán ó tó adáwò tó sọ kalẹ̀ tẹ́ bá tó àdéhùn bá lágbára gan ẹ ké fátíhà ibi àwọn sábẹ́ ti kírun ibi àwọn sábẹ́ wà hùn ẹ̀yìn ẹ̀ wà ń bẹ̀ ibi ànábì wà hùn ẹ̀já gbó mẹ́ ẹ mọ́jà mọ̀ yọ ọ̀ṣọ́ ju ẹni burúkú rẹ̀ wá parí òun wà ní káwá láàfẹ́ mọ́ sọ àlùkùránì kalẹ̀ tán àwà yín àfẹ́ pẹ̀ran ara ní yàtí fẹ́ mú jẹ àlùkùránì ó wà tó máa tó ní àlùkùránì kalẹ̀ wọ́n wà ní àwọn òpòrìdì màálù fẹ́ mọ̀dí tó fi ń ṣe ètùtù ní òun fẹ́ mọ̀dí wọ́n gbà kó níbi àlùkòránì táwọn sọ̀kalẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ níwà ti ṣe tí ò bá ti tàn náàbí bí ó ti mọ̀ ṣẹlẹ̀ sínú wọ́n gbà pé táwọn bá ń sọ níbi àlùkòránì kalẹ̀ àwọn nǹkan kan ń bẹnu àlùkòránì èpè lólúwa fi ṣẹ́ olúwa fi ṣẹ́ bí láwọn kan ni àbí tábàtì àdá àbí láhàbí wà tàbà wáyìlú lè kú lè hú mọ́zà tí lù mọ́zà àbí wáyìlú ẹ̀mọ̀ àbí àkọ́ ṣubúrọ́ ìbẹ̀rẹ̀ alùkùránì òfòrẹ́ o àgbákòrẹ́ àwọn wábìlì pé tọ̀tá bá sọ orílẹ̀ alùkùránì kalẹ̀ àdúrà bẹ̀ ní kẹ́kọ́ làwọn sọ kalẹ̀ mọ́ tàbá tí àdá ń bẹ nínú ẹ̀ wọ́n inú ń bẹ ń bẹ ṣubúrù ń bẹ ń bẹ gbogbo àgbákò jẹmọ́ abẹ́ẹ̀rí wàhálà ta kóra wa sí ǹdẹ̀ ìbá ńgbè yóò bá ti tẹ̀lé tà nábì bọ́rọ̀ rẹ̀ ó ti máa rí náà nù ìgbà nábì ò ti forí ga nǹkan ṣe tẹ́ ìkí ń ṣe ló mú ẹ̀yìn tí wà ẹ̀yìn lẹ́fún ronú yín gbé kalẹ̀ ìrònú yín tí wà pé lọ bí pé ègún máa ń bẹnu ẹtún kẹ máa ṣe tutù hmm. ẹ wá sọ yà sí bí mùjẹmùjẹ hmm. ẹ wá sálùkọ láti di pé a gbọ́dọ̀ tẹ̀jẹ́ lẹ̀ ká tó mọ́ ṣe kíni ká tó mọ́ kì í àdánwò ni ó ọlọmọṣáṣá nu wa. ẹlẹ́ẹ̀kejì a bá ń pè a ti fi nọ́mbà sí orí kíni wa àti pín yẹn hmm. a lè pè wọlé láti. ẹ pè nọ́mbà ń káwọn èèyàn lè mọ ká má máa lọ pè eh, nọ́mbà àti ìṣe. whatsapp kọlu wa òun náà ní zero seven zero hmm. thirty four twenty one zero eight five five whatsapp kọlu wa nìyẹn tí wàá nìkan direct call òun ni o oh eight two oh seventy two one eight eight two nine three direct call wa ni láti bá a dá sí ètò bẹ̀ṣẹ̀ ń gbọ́ wa nílé lókè òkun ni eh, ẹlẹ́lẹ́pẹ̀ wọlé báyìí whatsapp call wa zero seven zero thirty four twenty one zero eight five five zero seven zero thirty four twenty one zero eight five five àdé àlèkú wọlé báyìí direct call òun ni o seven o seventy two one eight eight two nine three abẹ́lẹ́wọ̀n bàlá kí ọlọ́ba wa sọ àwọn ṣèkùrà ní ẹ̀sán olóore ìbéèrè rẹ̀ kètè nínú ẹni pé kí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ irú àwọn ìyá wa tí kò bá dàrú fún kọ́mọ afádẹ́kun ẹ bá mi yẹ kí ní ìwò pé hmm. kí wọ́n ti wò ó bóyá ara ìsìlámù náà ni hmm. ẹ bá gbàwọn ìyá wa lámọ̀nà pé ṣé ó lẹ́tọ̀ọ́ ọ̀nà olè máa ń gbà láti lára tàbí ṣe àwọn kan bíi ìsì ara láti máa fi ń béèrè ìmọ̀lẹ́lẹ́ ah. ah, ah, ọ̀tẹ̀ tí kò wọlé ẹjẹ́ kadákọ̀ nìkan lọ́tọ̀ salamu alaikum salamu alaikum ẹjẹ́ wọlé àgbọ̀ wọn. àgbọ̀ tó wọn tọ́yì barakallahu fikum. Hmm. àkọ́kọ́ ni pé sẹ́rí à ń lọ lé yẹmí wò alágbàkù làwọn afá tó máa ń sọ̀rọ̀ tó máa ń sọ pé iṣẹ́ kọ́rọ̀ ni hmm. àwọn iṣẹ́ ah, ah. wọ́n ṣá mọ̀ mọ̀ mọ̀ dojú kéwúrú hmm. nígbà ń pè ní àlè ṣe kọ́rọ̀ kí ṣe ká lọ yẹ nǹkan wò sẹ́wọ̀n tó máa lè ṣe kọ́rọ̀ tọ́lá bolè pé ah, a àfẹ́ ṣe nǹkan báyìí àwa fẹ́ kọ́lọ́wọ́ bó ṣẹ̀ṣà fún wa á wàá ṣe istikhara tá nǹkan báyìí wù wá o àmọ́ rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ yìí ti wá pín sí méjì lẹ́nu yìí ṣé kí n ṣe àbí kí n má ṣe tí ń bínú o ṣé kí n ṣe àbí kí n má ṣe ọlọ́run fẹ́ kọ yàn lémi lọ́wọ́ tẹ́rí àdúrà wa ní bẹ́ńbì istikhara abáyan náà síbà á wàá wí àdúrà o tẹ́rí inú àdúrà o á wàá sọ tá a fẹ́ ṣe o á wà ní ọlọ́run tí mo dákọ̀ yìí tó bá yẹ kó lóore fún mi láyé àti lálìkìyà mọ̀ tí ó lóore fún mi bẹ́ẹ̀ yóò bọ́ sí ṣé rọrùn fún mi tí ó bá ní lóore fún mi láyé àti lálìkì àmọ̀ yàmíyà mọ́fì ní mi lára subhanallah àdúrà ẹ̀yìn yàrá ìgbà bá wa ń bẹ nù wíta ní alọ́ríwá yìí tọ́ àdúrà yìí náà wá ní àmọ́ ṣe àwọn wá lọ ń tú sí àyẹ̀ṣẹ́wò ẹ̀dàkùn ẹni tó fẹ́ ṣe nǹkan tẹ́mì rẹ̀ kéré jì pé kí iṣẹ́ kí mọ́ sí àtẹni tó lálàá ní tàbí àdúrà tó yẹ bó ti yẹ ká gbọ́rọ̀ gbà nù hmm. àbí kọ́ lọ́n kó sànù wa o kó mọ́ṣá àlá ẹnì kọ̀ọ̀kan wa. ọlọ́run bá aláà kó bá dúpẹ́ lọ́wọ́ àwọn iṣẹ́ kàtàkàtà ètò alábẹ́ kan ló pè é. salamu alaikum ah network kí ló ṣẹlẹ̀. àmì network ṣé network lẹ́ ń lò náà. mtn náà ni ó yà kí ibi táwọn wà lọ́wọ́ yẹn ok nítorí tí gbàdú ó dúró rí. tó alhamdulilah abẹ́lẹ́ ọ̀kọ́ ló ń ṣe aṣọ àná. abẹ́lẹ́ ọ̀kọ́ ló bá wa san àwọn fásitì wa ní eh. salamu aleykum sa. àti kéré wò lọ ok. ìlú wo la ti ń gbọ̀ wá sàn alájì.

Bọ̀wádé kí àfáwà náà àìkùkú dí. Aṣọ́sà, ìbákùn lọ́kọ̀. Ìyàwó mẹ́ta ayọ́ àbá àtàrí títù. Ọlọ́ ìjọ torí pé ọ̀rọ̀ ìmọ̀nì rẹ̀ ó ṣe pàtàkì. Ìmọ̀nì àwọn èèyàn ti bàjẹ́ gan-an wọ́n ti gbé nínú wọ́n ti kó nínú ìfìkẹ́ ẹ̀yẹ kọ́ wà ló ń dàwà láàmú. kọ́dà tàbá fún àwọn àpá ìṣẹ́bẹ̀ títí àwọn àpá àti wọ́n ń da gbogbo ẹ̀ tàbá fún títí àkókò àwọn tí wọ́n lọ bá wọn náà. Hmm. Agbẹ́gbọ́, àtòjú àwọn tí wọ́n lọ bá wọn náà púpọ̀ torí wípé àpá mi ìgbẹ̀jẹ̀ tó fẹ́ jẹ́ olóòótọ́ tẹ́lẹ̀.

síta mi gangan nígbà tó yọ ń lọ ń tajà níbì kan tí bá lọ kí wọ́n báyìí wọn ò kí ń tètè débi iṣẹ́ wọn ọjà ìta wọ́n bá rò pé wọ́n bá ní pé kí náà mú àwọn àwa náà lọ tó dàbí ẹ̀kọ́ àwọn ní ẹ̀ sọ

mo sá mo sá parí ti fún ọgbọ́dá omi lọ́kọ̀ọ̀kọ̀ parí wọ́n mọ̀ sí wọ́n lè lágbílẹ̀ pààrẹ tó tó yọ láti ìwé bá pẹ̀ nípa fi wọ́n lè láàrẹ lágbílẹ̀ pààrẹ nígbà mọ̀ wípé wọ́n bá ń kà wọ́n lè dìlú pé òkú ni Àwọn tó ṣàlàyé fún wọn wípé ìwọ́ pátápátá ni o, hmm. omi lásán omi tó kú nígbà tẹ́rẹ tí ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ fún yín. Tó hmm. kí wọ́n dákun kí wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ inú pẹ́tàwọn ìjọba tí ó dàpọ̀lọ̀ wà lọ́wọ́ ọlọ́run nípa ìsìláàmù jẹ́ ohun ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń já kí ọlọ́run ọba kọ́ rìn wà lọ́wọ́ ká máa já ká pọ̀ gangan ní ọ̀pọ̀lọpọ̀ wà nípa ọ̀rọ̀ mọ́tò náà bá ká. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ọlọ́run láti kótó fàkọ́lọ̀ alákọ̀ọ́bá sẹ́lẹ̀sán gbogbo àti àbá ń sòwò nítorí ọlọ́run ẹ̀yí ká máa ṣe ní ṣókíṣókí àwọn àtàwọn ní ìbéèrè ní àsìkò láti kó wa ní ṣókíṣókí dà a lè pè ní gbogbo ọ̀tẹ́ bá ń gbọ́ wa ìpèsè ń pè táà sí kẹrẹ má bínú afẹ́gbà torí àwọn tí wọ́n ń pè wọlé náà káàdì táwọn náà lọ́rùn so abẹ́lẹ̀ wọn bá àwọn ṣéèkọ̀ àtàgbọ́n tó lè kéde ní kọ́lọ́bà o kọ́lọ́bà wa lọ́rọ̀ ẹ̀yìn ẹ jẹ́ ká gbà kó méjì àbí mẹ́ta sí kàtókò lórí ètò so ọlọ́kù ṣàánú wa so bákan love and like ẹ bá wa ṣe fúgàmì dáadáa sí gbogbo inú gúùpù tí a ṣùkọ́lọ́n bá aláàtọ́lọ́kọ́bá fáni ẹ̀ṣẹ́ lórí ọlọ́tọ́wà fi jẹ́ ọlọ́run ọlọ́láhọ́lọ́lákú wọ́ta ilẹ̀ ààrin kọlù yẹn jára wọn ni òyìn tẹ́ ń pè ní mábìtìrọ ọlọ́run hmm. so ó ń gbéra

nípa pé ká jókòó ká ka kùránì ìgbéyà àdúrà káwá sí káwá pẹrẹ lórí. náà kí wá ní ìbéèrè yìí lórí ẹ̀sà kí ní ìbéèrè yìí lórí ẹ̀ kí ní ìbéèrè yìí lórí ẹ̀sà. bẹ́ẹ̀ ni pé wọ́n sọ fún wa sí ìtọ́sílẹ̀ ni pé ìgbéyà ni àbí ara ti lè lè. ẹ jẹ́ kí wọ́n dáhùn sí ìbéèrè yẹn. bárakàlá fi kọ́.

àṣì àdádálẹ̀ aláwọ̀kọ́ nù ẹlẹ́kejì ká tí wá tún wá ṣàdúrà ní tó tiẹ̀ tún wá bá súnà mu wòye àbá tiẹ̀ wá ká ayà kùránì fáwọn akẹ́kọ̀ọ́ kùránì tiwa alùkùránì ò béèrè fẹ́ràn kò ti béèrè fún kíni kò béèrè fún ògúnfe kò béèrè fún màálù kó wá jẹ́ pé lálàlá o ti ń ké kùránì o a gbọ́dọ̀ máa pa ẹran eléyìí náà ànọ́dá àdádálẹ̀ ó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta <coughs> wọ́n wá ní pé ìjẹ́ ìwà lè jẹ́ pẹ́ni tó ka Al-Kùránì bí wọ́n kọ́ ìmọ̀ ẹ̀dìmọ̀ ó ṣe kíni ó kọ́ ìmọ̀ ó wá òpin ààmù ah, wà parí Al-Kùránì ọlọ́mọ̀ sórí fún mi inú mi wá dùn mo fẹ́ pẹran fáwọn èèyàn kí n du àwọn èèyàn nú ó ṣe kíni yẹmọ́ ó fẹ́ fi dúpẹ́ fọ́lọ́wọ́ ọlọ́run mo pẹran ọlọ́run mo èyí ò sì bá súnnàtà nẹ́gbà muhammadu èyàn lè pẹ̀rẹ̀ nọ́mà láníyàn tí ẹ kódà bọ́lọ̀ bá ṣe oore fún yàn èyàn lè pẹ̀rẹ̀ pé mo dún ní mo dún mo dúpẹ́ fọ́lọ̀ bọ́lọ̀ bá ṣe oore fún yàn kódà àdáwò kan báyàn ọlọ́run wá gbéyàn kó nú àdáwò yẹn bóyá yẹn ní ìrìnàjò kan ọkọ̀ ah, wá lásìdẹ̀ǹtì ọlọ́run ìmìnà Okoyo bayi, yọ báyìí gbogbo orí eléyìí kò sí tó burú mẹ́ àmọ́káwá ní pé pẹ̀lú pa ka kùránì yìí pé kùránì ta kà yìí a gbọ́dọ̀ pẹran tẹ̀lé ibi àṣọnù àbí kùránì rí kwáyà ẹran àbí yàsín rí kwáyà ẹran àbí ìzáwákárì kwáyà ẹran ibi àdádálẹ̀ ti wọlé náà. wa alaikumus salam wa rahmatullah láti Saudi nìkan. láti Saudi náà marhaba àwọn tó ti wá gbọ́ yín ẹbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ èsì tí mo lè ṣe nígbà tí mo wà ní Nàìjíríà mo ní àṣà àpapọ̀ Nàìjíríà. tó bá. ọkọ tó máa ṣe ń gbà yẹn. ó wà ìgbà tí wọ́n dé Saudi ni wọ́n rí kéèké sí nílẹ̀ Islam. kílẹ̀ lẹ́ẹ̀rí mà kílẹ̀ lẹ́ẹ̀rí mà ìbéèrè yẹn ẹ bá wa tún sọ mà àgbọ̀yìn dáadáa ẹni gbàtẹ̀ wá nàìjíríà à ń gbọ́ yín bá. ẹ à ń gbọ́ yín bọ́ ẹgbà ọ̀rọ̀ tẹ́ kan sọ pé gbàtẹ̀ wá nàìjíríà ẹ láàfáà kan. nígbà tí mo wọ́n láti pe àṣà mi wípé kí ló dé sẹ́ǹsì ilé ìmọ̀ ìṣúná àti ìdìgbà tí mo mọ̀ ní tí mo mọ̀ nínú àwọn oṣù tí ilé ọlọ́ọ̀ká àti ọ̀dùn farafara ní ilẹ̀ Yorùbá ẹ̀mí òkùnkùn pọ̀ níbẹ̀ bí ilé ti dàbí ìjà rẹ pé àwọn tó ti ń sọ mọ́. wọ́n ní ṣé ọlọ́run tó sọ̀rọ̀ nípa ẹ̀ fún ànábì Muhammad ṣé wa ni. wọ́n ní ṣáà wọ́n sọ wọn wá àwọn ọ̀rọ̀ kan wà sí òfin Islam fẹ́ẹ̀ jẹ̀ sí wọ́n ti fẹ́ẹ̀ ti dín nínú ẹ̀ mọ́kàn ọ̀rọ̀ ìdíbi wípé ó ká ọ lára pé eré ìlú jẹ́ ni tó máa ń béèrè béèrè wọ́n làwọn sọ fún ọ̀rẹ́ wọn pé ọmọ tó lọ sí Saudi ìgbà tí ìgbà tí ọ̀rẹ́ mi tó máa ń béèrè. tó gbọ́ ọ̀rẹ́ wá jù ọ́ pé kí ló dé fẹ́ ìṣe báyìí fáwọn ọmọ mi ẹ ti jọ ọ̀pọ̀lọpọ̀ sínú àdéhùn tẹ́lẹ̀ ní oṣù ní fẹ́ bọ́ńdẹ̀ lọ. èmi gbìyànjú pé kí wọ́n lọ ṣúgbà bíkọ́ ó bẹ́ fẹ́ ṣe ẹlẹgbẹ́bọ ẹlẹ́ṣugbá ẹlẹ́ṣugbá yìí ìgbà tí mi gbọ́ dé lùmí tí mo fẹ́ kékeré yẹn. ọ̀pọ̀ ọ̀fẹ́ change àwọn irú àwọn ẹni ìwọ̀n ìwọ̀n ọ̀fẹ́ change kí ni nǹkan tí àwọn tó ń lọ sọ́dọ̀ wọn kí ni nǹkan tí wọ́n lè ṣètò láwọn ilé ìrìn lẹ́yìn láti ṣe dára wà. Hmm. Jazakumullahu khairan ọlọ́ọ̀bá aṣọ ìyàwó yìí ní ẹ̀sẹ̀ olórin. Àwọn tí wọ́n ń lọ sọ́dọ̀ ẹ̀rí mọ́ lọ́gbọ́lọ́ padà nínú ètò àwọn tí wọ́n lọ́dọ̀ àwọn àfáà yìí ó dàbí kórí wọn náà ẹ máa lọ gbọ́ lọ lórí ètò sẹ́ ọ̀nà máa gbọ́ lórí ètò yàrá tí wọ́n bèèrè láti Saudi àbí tó láì dẹ̀yìn. so orí ọ̀rọ̀ yìí náà látòrí ẹgbẹ́ tọ́pìkì kalẹ̀ sẹ́ni gbogbo tí wọ́n ti mọ̀rọ̀ àfáà rẹ̀ solúṣẹ̀ náà ni kó sá fún wọn. ẹ̀ṣẹ́ rí kó wá lọ kó wá lọ di mọ́ni ẹ̀ kó le torí wọ́n dẹrùbà dẹ́ra àwọn èèyàn máa ń gbé bẹ̀rù àwọn àfáà bẹ̀ṣẹ̀ ní ilé ṣàṣàwọ̀ hmm. torí tó wá ti kú lọ́dọ̀ wọn ìwọ́n sá di ọlọ́wọ́n bàrẹ̀ mú bí kùrùsí yìí mú dáadáa the kúlọ̀sì bọ́bí fọláàtò lẹ́nu the kúlọ̀sì bọ́bí náà ṣùgbọ́n dáadáa wàhálà àtàṣí wọn lónà wọn sàṣí wọn lóòótọ́ torí pé inú táwọn àfáà fi wọ́n dẹ́rù bàdẹ̀ náà ni àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run ẹni bá ti sára di ọlọ́run ọlọ́run mọ̀ kó yọ ṣòbí atọ́má tó lọ tún lẹ́tọ̀ yìí gbọ́ dáadáa ọ̀nà àbáyọ lórí àti bọ́rọ̀wọ́rú àwọn àfáà bẹ́ẹ̀ òun náà látọrí ẹ̀jọ̀ kó ní ọ̀sọ̀ yìí ọlá wa àlọ́. abẹ́lẹ́wọ̀n bọ́lá àwọn sáàtì àkọlọ́wọ́ abẹ́lẹ́wọ̀n kọlọ́wọ́ àṣẹ́lẹ̀ fún lórí. àmín wọn tún tẹ̀lé. ìgbà tí àwa lè sọ tó dín pé jàsá fúnà káyà. ẹwọn tún tẹ̀lé àkọlọ́ káyà bọ́lá. ọlọ́run kọ́ wa lọ́rẹ̀ ní. àmín. gbogbo ẹyin tí ẹlọ́fàánà ti pè wọlé akíyín ẹyin tẹ́gbẹ́ ẹlọ́fàánà akẹ́yìn náà hmm. ọlọ́kùnrin wa sáré sọ lórí ọlọ́gbọ̀rọ̀ ọlọ́run bá. inṣáàlà tó bá tún di ní ìgbà míì ṣe tàbá tó pè iṣẹ́ dáa lóòsà. ọlọ́pàá mọ́ta àwọn ṣe náà àsìkò náà kàn ní. gbogbo ẹ̀ tí ẹ bá wọn ilé ẹ̀ka sí ẹ bá wọn tẹ lọ́fàn lẹ́kì ẹ bá wọn ṣe dada ilé ìta sọ ní ọlọ́mọ ẹ̀kọ́ jẹ́ àsomọ fún wa ẹ̀tẹ́ ìdánwò wa náà ọlọ́mọ ẹ̀kọ́ jẹ́ àwọn ọmọ fún àtà àti náà sẹ́yìn ọlọ́tọ̀bà ìjọ ọlọ́run ọlọ́kùnjẹ́ ọlọ́run ọlọ́hàúlá ọlọ́kùnjẹ́ ọlọ́run àti náà bàálẹ́kọ́lá ẹjọ́ bákan náà gbogbo ẹjẹ bá ń wé ètò yìí mo tún ẹ bá wa ṣí ẹ program yìí dáadáa ẹ bá wa tẹ lọ́pàá láì ibi tí a fi ètò náà lọ sí rè àwọn ọmọ ìṣèkù wa. àyẹ̀wò sàlámù abẹ́lẹ́ ọ̀bà lásù àwọn náà tá ṣètò náà afẹ́ kẹtẹ̀fà náà lámọ̀ràn bóyá bí ta bá kú díẹ̀ sí torí ọ̀dọ̀ ìyànfà láwàá yìí kẹtẹ̀fà tàbí àfàwọn tí wọ́n tún wò wá náà Mm. Ah, eh, àdúrà tẹ ní pé ká sáàṣà àdúrà fún gbogbo wa náà ní pé abẹ́nà Allah subhanahu wa ta'ala mọ́jẹ̀hì wa karamihi wa ìzìhì wa fọ́lẹ̀ ọlọ́mọ ṣe àṣàlékún ìmọ̀ fún gbogbo wa ó ṣàlékún àgbọ́yé ó ṣàlékún ọyí máa ń ní. níparí ọ̀rọ̀ mi pé àwọn táwọn sọ látàárọ̀ yìí àmì àwọn àfa lọ́ta mm. káwọn Eh, okay, láti sẹ́yìn. Àwọn àrékún láti sẹ́yìn. Àwọn àrékún sàrán wọ́n rámọ́ tó láàbára kàtù. Èyí ni láti kọ́lá sàn ní ṣókítà, ṣókí, ṣókítà. Okay, àti àti ìsáfíwà eh, àfáwà àlùkọ́rin eh, kútúbí. Máṣọ́lá. So, ọlọ́run bá fún wọn. Àmín, mẹ́kẹ̀ẹ́ mo kí ẹ̀yin náà ọlọ́run àbá mi dúró tì ọlọ́run àbá mi ṣe dáadáa fún yín ẹjọ́ mo pẹ́ díẹ̀ kí n tó wọ orí ètò ṣùgbọ́n mo kàn ní sọ́wọ́ sẹ́fẹ̀ẹ́ kọ́ntribútì àwọn nǹkan díẹ̀ ni òkè ní ṣókítà nípa ọ̀rọ̀ tí màmá tí ó kọlù tí wọ́n pè láti yẹn tí wọ́n sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó dání but fún gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé lọ́wọ́ yìí a ti mọ̀ pé ìmọ̀ ní àwọn èèyàn dúró déédéé mọ́ hmm ṣùgbọ́n tí àwọn èèyàn tí àwọn tí wọ́n ní wọn òdó dédé yẹn tí wọ́n bá lọ sọ́dọ̀ àfá tó ohun tó yẹ kó kápá lọ́dọ̀ àfá àwọn lọ́yẹ kó tún mọ́ ní ẹni yẹn ṣe bí ayé ṣe rí nìyẹn máa ń gba kádàrá nù so gbogbo bọ́lọ̀ nǹkan tọ́lọ́run bá kọmọ́ yẹn ló máa ṣe fún yẹn nǹkan tọ́lọ́run bá kọmọ́ yẹn kò lè jẹ́ tẹ̀yẹn délẹ́gù pé a tún wá gbogbo àwọn ọ̀fẹ́ tí ẹ̀yìn mọ́nì tó wà lára rẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá pa gbogbo ẹ̀ rẹ̀ kò wá ní ní mọ́nì kẹ́kẹ́ oníṣègùn gan ẹlòmíì máa torí ìsìláàmù lẹ̀ a máa lọ sí orí òkè lọ pàtẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà awọn but ẹni gbogbo ẹ̀ká bábọ́ wà fáà ní pé tó kí mọ́ní ènìyàn má bàjẹ́ bẹ́ẹ̀ kọ́ sàlàyé fún wọn israeli kọ́ sàlàyé fún wọn wá tún gbòǹdò bá ti já fúsòrò ènìyàn tí wọ́n ti lù ní jìbìtì tó gbogbo orú alẹ́ ìpàyẹ̀ká bá lọ́dọ̀ àfá Ọlọ́run bá dá mi tó ṣe, ọlọ́run àtàlẹ́ fún ìmọ̀ yín ọlọ́ba àṣàwọn bàbá ilẹ̀ sọ̀rọ̀ ẹgẹ́ bí ọ̀rọ̀ tí mo wá sọ lọ níparí àwọn àfá tí wọ́n jó ní àwọn àfá ẹlẹ́bọ àwọn àfó olóògùn a níjà pẹ̀lú wọn kí lè mọ jẹ́ mẹ́sẹ̀jì fún wọn pé àwa àti yóò ṣọ̀tá hmm. àmọ́ ń tá a jọ ń ṣọ̀tá lé lórí náà lọ̀rọ̀ yìí hmm. àwa àti yóò níjà hmm. àwa àti yóò àgbàyàwó ara wa a àtijọ́ dá bísínẹ́sì papọ̀ a àgbọ́ ọmọ kí wa ara wa kódà irú ọmọ kí o ti wà yín lè mọ́ ni ọmọ kí o yín àwọn lè mọ́ a lè mọ́ àwọn tí ó mọ̀mọ́ lọ lékewé ní mọ̀mọ́ wá lékewé wa àwọn tí ó mọ̀mọ́ wá lékewé wa náà ní mọ̀mọ́ wá sí lékewé àmọ́ kí lájọ́ ń sọ pẹ̀lú wa ni pé òdodo ọ̀rọ̀ ọlọ́run bá rè ẹjẹ́ àjọ dóun díẹ̀ ṣùgbọ́n ẹ̀ka wọn máa ní pé yé ìwọ̀n bọjà jẹ́ àwọn bá ti wá jẹ́ àwọn àdá bá ti wọ́n jẹ́ àwọn àti yóò jọjọ jẹ́ à ń bọjà jẹ́ àjọ ń ṣe kiri ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyà àbí ẹ̀ka ní pé ìkan táwọn òjọ ṣe la máa ní pé àwọn kan fẹ́ bá ti wá jẹ́ bóńtà àjọ ń ṣe táwọn kan wá yẹ kú o sówó àbá ti ń jẹ́ so tó ẹ̀ ló bá kí ìbàjẹ́ ni kí ni wájọ́ ń bàtà ara wájẹ́ ni ó jẹ́ nù lọ́wọ́ àjọ ní ni àwọn bàbá rí pé kíní yìí nǹkan burúkú ni kíní yàrá kan ti sílẹ̀ kálukú sílẹ̀ náà ni ẹlòmí ń bẹ inú àti títa ló sílẹ̀ kan nù ní àní bàbá rẹ̀ gùn jẹ́ bàbá rẹ̀ òjá àfáà rẹ̀ jẹ́ bàbá rẹ̀ òjò jálàbí sáwọn kan bẹ́jọ́ tí bàbá ti wọn àfáà rẹ̀ bàbá tó jálàbí ni wọ́n gbà sáré pé kíní yóò sì dá ẹja sàlàyé lórí kíní so ẹja já wọn bí kíní ẹja jọ ẹ kọ́ àwọn èèyàn nítọ́ lọ́run agbára ń bẹ ní Al-Qur'an wallahi àwọn àyà kan àyà kọ̀ọ̀kan àyà méjì àyà mẹ́ta ń bẹ pé kò sí wàsà sí tẹ́ẹ̀ lè fi kojú قل ما جئتم A ان الله سيبطله ايا nínú القران inna Allah sayubtiluhu lásán kò sí wàṣà sí yóò mọ́ sọ́dọ̀ mi ni irú àwọn nǹkan báyìí ìmánì rẹ̀ ẹkọ́ṣẹ́ ẹwà mú ború ẹyọ àwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn pàtàkì ẹwà ń polówó nǹkan fún wọn ìgbẹ́ ẹwà ń polówó ẹwà polówó ogbẹ̀ ayatul kùrùsí tó jẹ́ gbọ́ agbára kólásù bábìlì fọ́lákì kólásù bábìlì mẹ́ta àwọn ẹ̀kẹ́ agbára ta ní ẹmú gbogbo ẹ̀ fojú ọ̀ndàrí tiẹ̀ ẹwà polówó nǹkan mi ẹwà láwà tí ó jọ kólà àlẹ́ kólà o àmọ́ tó níjàkọ́ àwọn ọmọ ṣàlàyé báyìí fáwọn èèyàn yóò sì máa yé wọn sábẹ́lá ọba subhanahu wa ta'ala ọba tó ti ní kọ́ àgbọ́yé yìí ó mọ tàn báyìí ọlọ́mọṣẹ́ àjò mọ tàn jù báyìí lọ ẹ ó gba àwọn tọ́lọ̀ ní kó mọ yé ọlọ́run jù mọ yé wọn jù báyìí lọ àwọn ẹ̀kan wọn ń bẹ àwọn tí mùtàrọ́ dìdú náà ni wọn wọ́n ń wò pé ah ìwòlà àwọn wá fẹ́ sí báyìí àwọn fèèrè ìbílẹ̀ tó lóyún ànábì ṣe jálàbí àwọn yóò ànábì ṣe jálàbí àwọn ò tí ì mọ ibi tí wọ́n yà sí ọlọ́run mọ́ṣẹ́ àbáwá forodó rẹ̀ hàn wọ́n àtàwà àti wọn gbogbo wa pátápátá allahumma arina al-haqqa haqqa warzuqna ittiba'a ọlọ́run já rí òdodo pó dodo rẹ̀ ọlọ́run ajá lè tẹ̀lé wa arina al-batila batilan ni wọ́n já rí rọ jẹbi irọ́ warzuqna ijtinaba wọ́n palẹ́ sí òun náà clear so ẹgẹ́ bí ẹ̀yin náà tẹ́wá ní ìmọ̀ràn akínyín kù sẹ́wọ̀ iṣẹ́ ńlá lè tẹ̀ ń ṣe ìgbìyànjú ńlá sì ni kíyàn jòkó kó máa tó àṣírí àwọn àfáàtàn parọ́ kó máa jẹ́ ká mọ̀ pé tàfíìlì lójú ọ̀nà ẹbọ kìí ṣe ojú ọ̀nà àwọn agbẹ̀yìn náà máa ẹ̀dàkùn aleikum bil ilm ìmọ̀ náà ni kò sí nǹkan yìí ṣe iṣẹ́ tá a wà lẹ́nu rẹ̀ yìí iṣẹ́ ìmọ̀ ni ogun tá à ń jà yìí ogun ìmọ̀ ni so ìtara nìkan òṣèlú kí ni òṣèlú a níbi ìtara náà torí pé tí mọ̀ bá wà déyàn bá tó kàmù jùdọ́ kúlù jù náà nílé sọ so wọ́n gẹ́gẹ́ méjèèjì náà ní kí ni àwọn òdòdó ọ̀rọ̀ míì bẹ̀ tẹ́ bá kagirìbọ̀ ẹ̀ nílé tí nílẹ̀ kódà ẹ̀yìn gan nílé dúró sí àbíkẹ́ ìdí awo irọ́sẹ̀ àníbí tí ní ti wà rí bẹ́ẹ̀ láti ìjìnà sọ ẹ̀sọ́ yóò wáyé pa kagirìbọ̀ ní sinmi wọ́n jẹ́ láti fẹ́ká sọ pé dálà bí ó dá mọ́lẹ̀ yìí báyìí ẹ gbogbo ọ̀nà náà fi ń gbà fi sọ tó da aláṣẹ báyìí aláṣẹ báyìí gbogbo ọ̀nà ẹ̀dọ́ bá lè rán yàtìlà sí ẹ̀dọ́ bá lè rán lẹ́wọ̀n ẹ̀dọ́ bá lè fọlọ́pàá gbé ẹni tó bá lè àtàkì lójú ọ̀nà ẹni tó bá lè àbáwọn tó wá lójọ́ pé ẹ̀wọ́ àtàkì kankan ẹ̀wọ́n gbà lójú ojú ẹ̀wọ́ bìlàbìlà ọ̀nà gbà lójú ìgbà wá gbà lójú kò wá rí náà kò rí bí mú nọ́mbà kò jẹ́ kó lè mọ́ta ló gbà wọn ní ó túnmọ̀ sí ẹ̀rì kan gbà lójú bẹ̀ ni ó túnmọ̀ sí àtàkì ṣẹlẹ̀ ní ibẹ̀ ọ̀nù tó ṣe ń tọ́ àlàyé ọ̀rọ̀ tó ń sọ ọmọ pé <laughs> ó ní bó ti lọ ìgbà tí tọ́ kọlọmọsí àwọn sáà níwá lókò ọlọ́run kò gbà fún wa ẹ wá dákun ìmọ̀ alaykum bil ilm ìmọ̀ ta'alluman wa ta'alima ìmọ̀ tá àwọn gbà yín mọ́ra rẹ̀ yìí mo gbára mi náà bára rẹ̀ o àtẹ̀mí àti náà ni o ojú méjì láti wá iṣẹ́ lórí ìmọ̀ ta'alluman ti wáyé èmi torí pé ìmọ̀ ah ó lágbára bá tẹ́rí ìlànà tẹ́rin ìlànà mọ́ ni ìlànà tẹ́mi náà rìn ìlànà mọ́ ni bí ò bá wá lọ in tó sì yára túni láti rí bí ìmọ̀ kò sí àtúnlẹ̀ láti rí nímọ̀ ìmọ̀ ìbà sí èèyàn torí in tó ọba mọ̀ tó bá béèrè ọ̀ lọ́wọ́ rẹ̀ tó bá ilé ti sọ opposite rẹ̀ ìmọ̀ ní sọ pé ẹni tí ń gbìyànjú lójú ọ̀nà ẹni ìmọ̀gán o ìmọ̀ sọ ní pé èmi ò sọ tó sọ wọn o èmi ò dúró bí ọdún wọn àwọn tó wá mọ̀ wá sára pé nǹkan ni wí yìí ìtìmọ̀ wọn ikọ́ ló ìmọ̀ tó ọ láti rí nù but téèyàn bá fẹ́ mọ wá àṣírí bíbò nínú mọ̀ òní kéèyàn náà máa wà ẹni bí èèyàn bá wá wá téèyàn wá téèyàn wá ìmọ̀ wá ní kinní kan bó bá ti wò ó mọ ìmọ̀ wà mọ gbéyàn ìmọ̀ wà mọ gbéyàn láàbí mọ́ bẹ náà pé ọlọ́run mọ́jà agajù mọ́ lọ ìmọ̀ ni kọ́lọ́run jó mọ́ gajù wá lọ ṣẹ́rí tí ìmọ̀ wa bá ti gajù gbogbo ipò lọ yóò dún control àmọ́ tí ipò tó bá lọ ga ìmọ̀ wa lọ kéré aláàlúwa ló yẹ̀yẹ́ o oyún oló lásán yóò yẹ̀ yìí ẹwà àwọn kan tó bára wọn láwọn pò tó ga tó bára wọn lórí àga ọlá àmọ́ ńgbà tí ò tí mọ̀ ńlẹ̀ àfà ìmọ̀ sí àwọn mọ́lẹ̀ paragada ìdínú ìmẹ́ àti yínà ń lọ ní o ìmẹ́ àti yínà ń sáyé rí ṣe pé àwa náà à ń lólé ayé wa lọ náà nù àmọ́láwà àwa lọ gadébì kan ìmọ̀ wa béèrè fáwọn kìnnì kan bí agadé ìmọ̀ wa ní ibi ọdẹ yìí èmi ìmọ̀ lókù tó fi ẹ o tí ò bá sí mọ̀ ńlẹ̀ ọlọ́mọ sọ adálágídí o yóò máa dàgbẹ̀ ẹ mo ní kinní kan bí ó ti máa rí náà àwọn àgbọ̀gbọ̀dọ̀ rí bẹ́ẹ̀ ìmọ̀ ni ẹ dákun ìmọ̀ ẹni wàá kọ́ ìmọ̀ tán ìmọ̀ tá a bá wa kọ́ ìmọ̀ tá à ń wí yìí èyí ló kọ́ mẹkáníìkì kan ní ẹni mọ̀ mẹ́sìn kan ìmọ̀ qala Allah qala rasuluhu qala sahaba kí lolúwa wí kí là nàbí wí kí ni láwọn wá ìmọ̀ ni ò wá ẹlòmíì yóò wá tán òtún ní lò ó ó di mélòó báwọn méjì wàṣíyà mi kẹta fún iṣẹ́ ìkọ̀wá òun náà àti èmi náà kó sì mọ̀ bí mi náà yàtọ̀ gbogbo àwọn ọmọ tó tàbí ọmọ ẹ̀yà rẹ̀ ó ní pé adáwájú ilẹ̀ yìí ìmọ̀ tá a kọ́ ń pa ọlọ́run tá a kọ́ ń pa nẹ́bì tá a kọ́ ń pa ìsìláàmù pẹ̀lú evidence rẹ̀ tá a wá ń lo ìmọ̀ yẹn ìmọ̀ ni a gbọ́dọ̀ máa wá spread yẹn òun lẹ́tí ń ṣe yìí àwọn àmọ̀ àwọn àmọ̀ fáwọn èèyàn àwọn ọmọ polówó ẹ̀fọ́ àwọn nǹkan lẹ́kẹ̀ẹ́rin pariwo àmì ìjẹ́ bá ti wá ń polówó mà ẹ̀mọ̀ rẹ gbìn ẹ̀rọ àwọn tí ó gba ojú yín mo ti wà mo ti jẹ ìgbájú rí dáadáa nítorí à mà àti jagun àṣáyírọ̀ àtàwọn alùsùnà ogun àṣáyírọ̀ ogun àṣáyírọ̀ níbi ìwì tó ti tó bí fifteen years ẹ̀yìn tí ó bá tí ó bá tí ó bá tó bẹ́ẹ̀ díẹ̀ ló dínkù bẹ́ẹ̀ àbá nítorí ọ̀rọ̀ mọ̀ náà so níbi dí ìmọ̀ kò sí tí ò lè ṣe yẹn o níbi ogun ìmọ̀ oríṣiríṣi ẹ̀gbìn lẹ́ẹ̀ rí ẹ wá sá ebógun mọ̀ náà la di àbẹ́bí àlọ́jọ́ tó àlọ́ àbújá àbógun mọ̀ náà kọ́ ni ogun mọ̀ náà ni so ogun mọ̀ oríṣiríṣi ẹ̀gbìn ni ó gbé wa ẹ lè rí challenge lọ́dọ̀ ẹbí wọ́n lè pè yín lálá katakiti wọ́n lè pè yín haram wọ́n lè lẹ́ẹ̀fí ni gbajú sẹ́yìn ní ìsẹ́yìn lówó lẹ́ẹ̀fí ń wá ẹ sì lè má rí ẹ̀kan bòyín lówó ní ti wá lẹ́wà yìí nìsín ẹ wà níbi wá nìsín wáyé wọ́n lè ní tí ò bá yẹ pé torí àwọn kan ń pariwo gbogbo orúmọlẹ̀ ni èmi ń wá rúmọlẹ̀ tẹ́mi ó sì wá àfihàn láti jẹ ní jẹ rírúmọlẹ̀ kan kó gbà tàwọn èjì ládùúgbò yìí àwọn àárín àrírúmọlẹ̀ irọ́ náà ń pa sókè làbò là ń lọ bò là ń bọ̀ ò ní pé ẹ̀gbin ò mọ̀ kàyàn níbi ọ̀rọ̀ yìí kó máa jẹ́ wà síṣẹ́ yìí kó jẹ́ wà síṣẹ́ yìí ó gba àwọn tádọ́ndọ́ màyá lọ́mọ tí ó yà nínú kó máa jẹ́ wà sí fáwọn náà bí èèyàn bá ti ń pèpè síbi ìtọ́ lọ́hùn ẹ̀gbin máa ń kàyàn ń ṣe pé lẹ́yìn wọ́n parọ́ mọ́ yín ẹnìkan lè pè wọlé ìrìn kó ní pé àbá ah, adénúgàrí ayé nígbà abáyé nígbà náà wá ń bọ̀ dáyé sọ̀rọ̀ ẹ̀yin gbọ́dọ̀ fún lóyún ní 2009 ẹ máa gbà ìwọ wo lọ́sọ̀ tí mọ̀ rí wọ́n lè set you up wallahi gbogbo ẹ̀ náà mẹ́rin tí wọ́n mọ̀ dáhùn yẹn o kí <laughs> ẹni ọparọ́ mọ́nà ìbáwọn náà ju agbẹ́jù pé àwọn eléjọ́ ẹ̀rẹ́sà bùsọ́ kẹfẹ́ fẹ́ distract mi ni alábàdì ah kí ni kọ́wọ́ kúmìnì jíjẹ́ o ìwọ náà ṣe gbé yẹ wá sogoro nǹkan bá wọn èèyàn máa ń ní sùúrù wọn hmm. sọ̀rọ̀ ló báyìí ló kọ jẹ́ hmm. wọn pèèyàn ní gbogbo ẹ̀ níta ẹ̀jẹ̀ wọn lè kówó jẹ wọn ní kíní kan gbogbo nǹkan ni wọn pè yín àfi sùúrù tó iṣẹ́ ńlá ní sẹ́tẹ̀ ń ṣe Eh, wọn abẹ́lọ́wọ̀n ọba fún ọbẹ̀lọ́wọ̀n ọba fúnra mi náà ọbẹ̀lọ́wọ̀n ọba fún gbogbo àwọn àtàwọn àjọjọ́ ọmọ tí ó yà yín alẹ́kùn dáadáa ọlọ́mọṣà ti fún gbogbo wa alẹ́kùn ìmánì ọlọ́mọṣà ti fún wa gbìyànjú mà náà ni gbogbo wa ń ṣe káàkiri ọlọ́mọṣà jogún mà náà fún wa ọlọ́mọṣà mà náà fún wa wasalli allahumma wasalli ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka hamdik ashhadu illa anta astaghfiruka wa atubu lẹ́ẹ̀kan sí àtọ̀rọ̀ àmójúkù lọ́wọ́ yín pé ó ti pẹ́ tẹ́ tí ń léèrè fún àsìkò ni wàláhì mí náà kọ àárọ̀ la tún ní ká bẹ̀rẹ̀ mo tún ti dí ìrọ̀lẹ́ máa lọ́wọ́ ọ̀nà yín ló tún sí ìkẹ́ tó tún délé ẹ̀ka gbà mí mo ti rí èmi náà kọ bọ́lá wọn bá ti ṣe ni subhanakallah alhamdulilayi ṣàrọ̀ ńlá ìlà ìlà astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa